معاشر المستمعين السلام عليكم ورحمة الله وبركاته أرقف ولو با عليكم ولو با أتويا جنجة ولو با كما با النبي صلى الله عليه وسلم àti àwọn النبي صلى الله عليه وسلم sallam àti àwọn sọ̀hábà olùrin ojú ọ̀nà nabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbọdọ̀ qiyama. ibadallah ọ̀rọ̀ tí a ń tan ìmọ́lẹ̀ sí lẹ́jọ́ pé a ń ṣe àlàyé lórí ẹ̀ lọ òun náà ni ọ̀rọ̀ nípa al-ghulamu alladhi qatalahu ọmọ tí khadiru aleyhi salatu salam tó pa kí ni àgbọ́yé sunna kí ni ìdájọ́ sharia kí ni àgbọ́yé tó dúró dédé lórí ìdájọ́ ọmọ yìí ǹjẹ́ mùsùlùmí lọmọ náà ni àbí kèfèrí tó ń ní à ń gbé àwọn ẹ̀rí yẹ̀wò lórí ẹ̀ ní ìfọ́síwẹ́wẹ́ ilé ìtọ́jú pé a ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí wá ṣáájú lórí ọ̀rọ̀ yìí àmọ́ tó yẹ sí pé a ti ń ka a ti ń ka sí tí gbọ́ wa nǹkan tí àwọn olùmọ̀ àwọn alùlẹ̀ ẹ̀lì nǹkan tí wọ́n sọ nípa ìdájọ́ ọmọ yìí àti àwọn ẹ̀rí tí wọ́n mú wá lórí ẹ̀ àti bọ́n ṣe gbàgbọ́ yìí àwọn ẹ̀rí náà eléyìí bá nìkan tí à ń gbé ẹ̀wò lọ so lánàá aláǹfààní àti ka tíra ìkànnà àwọn àgbàfà wa Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala tọ́pẹ̀ ní dar'u ta'arud al-aqli wan-naqli akatira náà sọ́dẹ̀ sàdéhùn pé pẹ̀lú gbọ́lọ́wọ́ba á tún ka ọ̀pọ̀lọpọ̀ tíra sí lónìí insha allah ṣùgbọ́n gẹ́gẹ́ bí àdéhùn tí a ṣe láti ìpìlẹ̀ wípé tába tiẹ̀ tí tába ń bá ọ̀rọ̀ kan lọ tí a bá rí pé ọ̀rọ̀ míì tó jẹ́ pé ó ṣe pàtàkì ká tètè ṣàlàyé lórí ẹ̀ tába rí pé ó bá já wọlé so àrọ̀ra bá ọ̀rọ̀ tí a ń bá lọ tá a ti bá láyé lórí ẹ̀ débi kan yẹn àrọ̀ra pàtì síbi kan náà á padà síbẹ̀ nígbà tá a bá yanjú eléyìí tí ó sáré wá yẹn. nàbẹ́lẹ̀ lọ́wọ́ ló jẹ́ pé lálẹ́ yìí insha Allah so ọ̀rọ̀ míì ni ó súnmọ́ kí á gbé yẹ̀wò nítorí wípé tí a bá gbé yẹ̀wò lálẹ́ yìí nǹkan tó súnmọ́ ni pé kí àsìkò rẹ̀ kí ó padà bọ́ mọ́ wa lọ́wọ́. tòlé lọ́fà ló fi jẹ́ kí àwọn ó jẹ́ ọ̀ràn yẹn láti sáré ṣètà ìmọ́lẹ̀ sí lálẹ́ yìí insha Allah nítorí pé àwọn èèyàn ṣe àṣìgbọ́ ọ̀rọ̀ náà púpọ̀ ọ̀rọ̀ yìí dẹ̀ ní inú àwọn nǹkan tó pé ó ń dá wa lálẹ̀ ní àwùjọ wa ni láàárín àwa mùsùlùmí àìlè báyìí ló yẹ pé ó fi bùkátà kí á tètè tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà kí àwọn èèyàn kí wọ́n lè gbàgbọ́ iye èwo ni ó lálàáfíà ìhà ló sì yẹ kí àwọn kọ sí ọ̀rọ̀ náà àti wípé ibo ló káwọn dúró sí nígbà tí àwọn èèyàn bá pín yẹlẹyẹlẹ lórí àlámọ̀rí náà so inṣàlá a gbìyànjú àti sáré sàlàyé ẹ̀ so pẹ̀lú gọ́lọ́wọ́n ba ní òní yìí so a padà síbi tí a ń bá lọ pẹ̀lú gọ́lọ́wọ́n ba àárín tí a bá ti parí àlàyé rẹ̀ inṣàlá sọ̀rọ̀ tí a fẹ́ gbé yẹ̀wò òun náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bíbẹ̀rẹ̀ Ramadan báwo ni a ti ń báwo ni a ṣe ń bẹ̀rẹ̀ Ramadan so tí a bá wo àsìkò tí a wà yìí a rí wípé pọ̀pọ̀ sísìn ìpalẹ̀mọ́ Ramadan ó ń bẹ níta báyìí tó yẹ sí pé ó ń kálukú wa à ń gbẹ̀ngbẹ́ láti pàdé oṣù Ramadan lẹ́ni tí a ń múra sílẹ̀ fún ìbáàdà fún ìsẹ́lọ̀ ọba nínú oṣù náà gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe lọ́dọọdún abẹ́lọ́wọ́n bá ọba Allah ó jẹ́ kí ìsúnmọ́lọ́wọ́n bá wa àti ìbáàdà wa kọ́lọ́wọ́n bá kéde kí ó pọ̀ ju àwọn tàtẹ̀yìn wa lọ la ilaha illallah abẹ́lọ́wọ́n bá kọ́lọ́wọ́n kú fún wa ní yọ̀ǹda kọ́lọ́wọ́n bá líka kó sí rọrùn fún wa láti pọ̀ ní ìbáàdà ju bí a ṣe máa ń pọ̀ nú ẹ̀ látẹ̀yìn wa lọ abẹ́lọ́wọ́n bá kọ́lọ́wọ́n jẹ́ kí á lékún ní dáadáa owó lè kéyìí tá a bá wá ṣe nínú ìbáàdà náà abẹ́lọ́wọ́n bá líka kọ́lọ́wọ́n kú tẹ́wọ́ gbà lọ́wọ́ wa kọ́lọ́wọ́n bá líka kó fi sínú òṣùwọ̀n sẹ́rí ẹnì kọ̀ọ̀kan wa la ilaha illallah àdẹ̀bẹ́ lọ́wọ́ bá kọ́lọ́ba àlékelá kó jẹ́ kí á pọ̀ kó jẹ́ ká lékún ní ìjìnà sí ẹ̀ṣẹ̀ nínú Ramadan eléyìí ju bá a ṣe máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ nínú àwọn oṣù nínú àwọn Ramadan tó ṣe ṣáájú bá a ṣe jìnà sí tó tẹ́lẹ̀ abẹ́lẹ́ ọba kọ́lọ́ jẹ́ kí ó tún lékún sí nínú Ramadan ilé tí a wà yìí àìlè tí a fẹ́ mú yìí àdẹ̀bẹ́lẹ́ ọba àlékelá tí Ramadan ti súnmọ́ wa yìí tí à ń retí ẹ̀ yìí tí à ń wò lọ́ọ̀kan abẹ́rẹ́ ọba àdékẹ́lá kí ọlọ́run kí ó lọ ẹ̀mí wa lára kọ́lọ́n fún wa ní góńgó ẹ̀mí láti pàdé oṣù náà àtàláfíà ara láti gba oṣù Ramadan náà la ilaha illallah so ilé ìbáyìí nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò nípa oṣù Ramadan ibadallah òun náà ni báwo ni a ṣe ń bẹ̀rẹ̀ Ramadan ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kan tó pé ó dá ìyapálẹ̀ púpọ̀ láàrin ní àwùjọ wa mùsùlùmí ni nǹkan tó sì fa eléyìí báyìí òun náà ni àìgbàgbọ́yé Islam bó ti yẹ kí a gbàgbọ́yé ẹ̀ àìwáyìmọ̀ ẹ̀sìn ẹgẹ́ bó ti yẹ ká wà àìmọ̀ sí ẹ̀sìn wa níbàámu sí bí àwọn ẹni ìṣáájú ṣe ṣe òun ló fàtúrò àwọn nǹkan báyìí ti ń ṣẹlẹ̀ àmọ́ nínú dídúpẹ́ fún Ọlọ́run ọba ní ẹnu nǹkan bí ààwẹ̀ bí mẹ́ta sẹ́yìn gbogbo ẹnikẹ́ni tó bá lákìyèsí ààwẹ̀ bí mẹ́ta sẹ́yìn báyìí alhamdulillah adúpẹ́ fọlọ́wọ́n bá wípé nǹkan yìí ti ń yàtọ̀ ìyàtọ̀ tó pọ̀ ti ń bá àlámọ̀rí yìí láti nǹkan bí ààwẹ̀ mẹ́ta sẹ́yìn nípa wípé ọlọ́wọ́n bá àlékẹ́ láti ń kára kẹ́nu máa kù níbi ìmú àwẹ̀ àti kẹ́nu máa kù nígbà tí a bá fẹ́ túnu ní nǹkan bí àwẹ̀ mẹ́ta sẹ́yìn ilé tó yẹ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò kí ń sábà rí bẹ́ẹ̀ ọ̀tọ̀ lọ́jọ́ tí yorùbá ọmọ túnú tí wọn ọ̀tọ̀ lọ́jọ́ táwùsá ọmọ túnú tí wọn ni kódà nílé yorùbá náà ọ̀tọ̀ lọ́jọ́ tí ìlú kan ọmọ túnú tí wọn ọ̀tọ̀ lọ́jọ́ tí ìlú mi ọmọ túnú tí wọn á máa wá ṣe bá a ti máa ń sábà ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn ṣùgbọ́n alhamdulillah pẹ̀lú gbìyànjú àwọn olùmọ̀ jazakumullahu khairan kọ́lọ́mọba àlekẹ́lá kó bá a san wọ́n lẹ́sàn-án rí kọ́lọ́mọba àlekẹ́lá kí ó bá wa mú wọn pọ̀ ní àwùjọ wa kọ́lọ́mọba àlekẹ́lá sì jẹ́ kí wọ́n nílapa dáadáa nínú àwùjọ wa àti nínú ètò ìṣẹ̀mí ayé wa pẹ̀lú gbìyànjú ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ tí wọ́n dákẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí máa tan ìmọ́lẹ̀ sínú ẹ̀sìn tí máa pe àwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé nǹkan tí ò yí àwọn èèyàn fún àwọn èèyàn alhamdulillah ọlọ́run bá ní kí nǹkan ikọ́ máa ṣe ṣoore débi wípé látòkè nǹkan yẹn ti ń tó ti ń tó bọ̀ àmọ́ ìgbìyànjú yìí àti àwọn iṣẹ́ yìí kò tí ì dé ògóńgó bí tá à ń fẹ́ kó dé nítorí ẹ̀rọ àfi ní dákẹ́ torí pé ó sì kù àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan nínú àwa mùsùlùmí tó sí wípé ó sì ń ṣe àṣìṣe tó pọ̀ àṣìṣe tó tóbi nípa ìbẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan yìí àbí píparí àwẹ̀ Ramadan látara àwọn àyà kan sí kejì tó yẹ pé wọ́n ń ṣe àṣìgbọ́ ẹ̀ ilé tó yẹ pé insha Allah ta'ala eléyìí la tan ìmọ́lẹ̀ sí pẹ̀lú gbọ́lọ́wọ́ bá lẹ́ni tí ń bẹ lọ́wọ́ bá pé gbogbo eléyìí tó yí a bá sọ lálẹ́ yìí àtẹ́lẹ̀ tí àwọn àfáà ti ń sọ ṣáájú àtẹ́lẹ̀ tí wọ́n padà tún máa sọ lẹ́yìn eléyìí báyìí abẹ́lọ́wọ́ bá kọ́run kó jẹ́ kó nílà padà dáadáa nínú ìgbésí ayé wa abẹ́lẹ̀ wa kọ́lọ́run jẹ́ kó ní ìyípadà dáadáa nínú àgbọ́yé wa sí dáadáa la ilaha illallah gbogbo ilé ìta bá sọ tó bá ṣe dédé òfin tọ́lọ́wọ́ bá àti tànàbí sallallahu alaihi wasallam látọ̀dọ̀ lọ́wọ́ wa ló ti wá gbogbo ilé ìta sọ ń bẹ̀ tó bá yapa sí ntọ́lọ́wọ́ bá àlékẹ́ láfẹ́ nítànàbí sallallahu so abẹ́lọ́wọ́n bá àlíkẹ́lá kọ́lọ́wọ́n bá kí ó mọ́jì kí á sì sọ abẹ́lọ́wọ́n bá kọ́lọ́wọ́n mọ́jì kí àwọn èèyàn náà kan wá gbọ́ la ilaha illallah. naam ọ̀rọ̀ nípa ìbẹ̀rẹ̀ Ramadan ọ̀rọ̀ kan ni tó jẹ́ sí wípé Islam ti ṣàlàyé ẹ̀ ní pọ̀síwẹ́wẹ́ fún wa. síwájú kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ Ramadan àwọn kìnnìkan bẹ tí ó tẹ̀mí lọ́wọ́ ní alẹ́ àná òun náà ni mo tó ní àwọn ọ̀rọ̀ náà tó tẹ̀mí lọ́wọ́ ẹ̀ríkì mọ̀dẹ̀ sọ pé àwọn nǹkan tuntun tó bá ti ń tẹ̀mí lọ́wọ́ insha Allah mi ní máa jẹ́ kí ti wádìí sí i màá rọra sọ lérèfé òun náà ni insha Allah ta'ala nítorí ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí so mi ní láǹfààní àti yà síbẹ̀ torí àsìkò wa tí ó fún insha Allah bóyá tó bá di ìjòkó tí ó tó ń bọ̀ insha Allah màá bẹ̀rẹ̀ láti bẹ̀ kí wọ́n á bá àlàyé rẹ̀ lọ pẹ̀lú nǹkan tá à ń bá lọ so àmọ́ ẹ jẹ́ kí nǹkan jẹ́ kí ó gba etí wa kọjá nítorí pé nǹkan tí ó tuntun tó ẹ̀sẹ̀ tún ṣẹlẹ̀ báyìí ni a sì ní láti gbọ́ nípa rẹ̀ jẹ́ bí àdéhùn tí a sọ pé tí a bá ti ń gbọ́ tuntun àníjẹ́kẹ́ tí wá mọ̀ dí sí insha Allah ó ní wípé nínú program nínú rédíò program tí Muhammad bin Ali Jabata tó máa ń ṣe ní Ìgbòho tó máa ń ṣe lọ́sẹ̀ọ̀sẹ̀ ní Ìgbòho ó tún ti sọ ìsọkúsọ gẹ́gẹ́ bí àládà rẹ̀ kò lè má sọsọkúsọ ẹ̀yin náà jẹ́rìí ẹni tẹ́ ní wípé onísọkúsọ tó dógóńgó náà ni ni Muhammad bin Ali Jabata ṣe ṣé bá nísìnyí so gẹ́gẹ́ bí àládà rẹ̀ gẹ́gẹ́ bí ìṣesí gẹ́gẹ́ bí àṣà rẹ̀ gẹ́gẹ́ bí àdámà rẹ̀ so ó tún ti sọsọkúsọ bí ṣe máa ń sọ eléyìí tó tiẹ̀ wá sọ yìí wá ní agbára gan ó ní agbára gan. ilé tó wá burú jù ni pé ńgbà tó sọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú tó sọ tán tàbí kí ló kó ṣe yàn pé kó tú bá ní pé sọ o àbí ìgbà nǹkan tí mo sọ ilé o kó wá tú bá nígbà táwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí máa gbàmú lórí ọ̀rọ̀ yẹn ìgbà tí ó tó sọ̀rọ̀ báyìí wàláhì lọ́ba tó láwọn èèyàn ń parọ́ ni nítorí kó bá bó ṣe máa ń ṣe nìyẹn yìí ni ṣètọ́ni ṣètọ́nu ń gba tẹ́gùn pẹ̀lú ẹni wọn àti ṣètọ́nu wọn jọ ń sùn wọn jọ ń jí wọn jọ ń najú ni ẹ pé kí ló sọ wọn pè é lórí program lórí rédíò program mo ti ní ìfẹ́ play rẹ̀ insha allah torí nǹkan tá a fẹ́ sọ bẹ́ẹ̀ kẹ́kẹ́ kara kí n kara sọ insha allah wá padà wọn play rẹ̀ ní ìtì ń bọ̀ pẹ̀lú gbọ́dọ̀ wọn pè é ẹni tó pè é nígbà tí ń ṣe rédíò program tí mo ní máa ń ṣe nígbòho yẹn lẹ́yìn tó parí lecture tán ó máa ń kó yóò gbàbéèrè àti dáhùn ó máa ń gbàbéèrè àti so ẹni oníbèrè wá béèrè ẹni yẹn wá ó dùn ẹni yẹn gan ó ká ẹni ara púpọ̀ pẹ̀lú pẹ̀lú pẹ̀lú ìbínú ló fi sọ̀rọ̀ pẹ̀lú tara yá kíni ń ṣe tẹ ẹwà mẹ́sìn lé ẹwà mẹ́sìn nira kẹkẹkẹkẹ kí ló dé tó báyìí kí ló dé tó báyìí anábì ò mẹ́sìn yín lé tó báyìí náà ẹ ẹ kàn mú gbogbo nǹkan nira ẹ kàn ẹni yẹn sọ̀rọ̀ yẹn ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run fa ẹ kàn mú gbogbo nǹkan nira fáwọn èèyàn ẹ kàn fẹ́ mú ìsìlámù sú àwọn èèyàn ṣe anábì ò mẹ́sìn tó báyìí nǹkan gbàtẹ́ni yẹn sọ̀rọ̀ tó wá fẹ́ fèsì lórí ọ̀rọ̀ yẹn tó sábẹ́rẹ̀ wọ́n sábẹ́rẹ̀ gbàtẹ́ wọ́n sọ̀rọ̀ wọ́n sọ pé à pé kẹ́sì wa máa wo àwọn gan làwọn mẹ́sìn rọrùn jànẹ́bì lọ wàláì mọ́fọ́lọ́wà búra bọ́ ìsọ́ ni ẹ̀ ó lóun mú ẹ̀sìn rọrùn jànẹ́bì lọ wàláì mọ́fọ́lọ́wà búra ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ tó gbé yẹn jáde kó ní ìsìláàmù ni wàláì ẹnu ọ̀rọ̀ tó sọ yìí wàláì ọ̀rọ̀ kúfùrù ni olóhùn mú ẹ̀sìn rọrùn ju ànábì lọ ìtumọ̀ ẹ̀ ní pé òun tún mẹ ẹ̀sìn sìn ju ànábì lọ nìyẹn ajẹ́pá ànábì alákatá kìtì lànábì ìwọ ló ṣe kíni o ìwọ ló wà mọ ẹ̀kẹ́dì ìwọ ló jó ẹni tó dúró dédé tó mú ẹ̀sìn rọrùn wàláhì bó àbí kí n pílè rẹ ni àwọn èèyàn ń wo pé tó lè sọ bẹ́ẹ̀ sá kí n pílè rẹ àbí àwọn èèyàn ń pílè rẹ àwọn èèyàn ní kí n pílè rẹ inshallah bẹ́ẹ̀ sọ nìyẹn olóhùn lòún mú ẹ̀sìn rọrùn ju jaba olóhùn mú ẹ̀sìn rọrùn ju anabi sallallahu alayhi wa sallam lọ kódà ó tó mẹ́rin wá wàláì ó ní torí pé ẹbí anabi ní káwọn máa pa ẹbí anabi ní káwọn máa pa kọ̀wárì jì ni àwọn ò sì pa wọ́n ń tà wọ́n tó táwọn wá mẹ́sìn ju tó anabi ló ní káwọn máa pé ìdáhùn tànẹ́bì tó le. tẹ́lẹ̀ ẹ̀sìn míì ni ẹ̀sìn mi ló ń wá wàláhì kẹsẹ̀ sànẹ́bí sallallahu alaihi wasallam ẹ jẹ́ ká gbọ́ ojú ọ̀rọ̀ náà ojú ìṣẹ́jú kan ó lé ìṣẹ́jú àyá ọgbọ̀n àti mẹ́ta àti mẹ́ta one minute thirty three seconds òun náà ni ọ̀rọ̀ yẹn bísímìlá. wọ́n àná ògbó ah, uh, ah, eh, àìsí ṣe wá sí àlejò òṣè báyìí ìrọ̀rùn ìrìn àlejò mọ́sí wá èyí ní gbogbo ẹ̀ kókó kọ̀ tá báyìí ní ọwọ́ bẹ́ẹ̀ ṣe ṣe ìtaná ọwọ́ ẹ̀sì ẹ̀mọ́ bẹ́ẹ̀ ṣe fún ṣe rẹ̀. ọ̀dà kìí ṣe pé ọ̀rọ̀ ẹ̀sìn amúlé bóyá pé bá nẹ́bí sọ̀rọ̀ àwòsọ́lá gan ti ṣe àlàyé nípa rẹ̀ àti ti ṣe gan náà làwa náà ń ṣe kódà àwa la mú onírọ̀rùn ju tànẹ́bì lọ sallallahu alaihi wasallam mm. torí pé nígbà tànẹ́bì sallallahu alaihi wasallam wà gan fúnra ara rẹ̀ ìjọ ti á rí i pé ó sọ àsọ́ọ́lẹ̀ fáwọn sàbí ànẹ́bì ridwanullahi alaihi tí a bá níjọba Islam tí olórí ìlú wà ó wá sàsọ́ọ́lẹ̀ fún ànẹ́bì sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sàbí ńgbà náà wípé tí ó bá di àsìkò kan wípé àwọn kan bẹ wọ́n ń kírun wọ́n ń gbààwẹ̀ wọ́n ń ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n wọ́n kó sí bídíà wọ́n á kó sí bídíà tó bá ti wá kó sí bídíà báyẹn tó ti yé nìsín wípé ẹ̀yin tẹ́ bá jẹ́ ẹjọ́ ajé lérí ìlú nínú eléré ìlú gbà ní àkẹ́ kó àwọn mùsùlùmí gbogbo wọn àwọn ẹ̀yìn aládàáda rẹ̀ ni wọ́n fẹ́ lọ pa wọ́n dànù parí ìwé fi kọtìlẹ́hìn àjọràn so wípé pípa wọn gbọ́ yóò tún ní dáadáa so àníṣọ̀rọ̀ wà lọ́sọ́lá fún gbogbo nǹkan lẹ̀ ní ààyè rẹ̀ àwa náà àwa àti ẹ̀mí ti àwa ní sí ìhìn aláyé àti ẹ̀mí ti kò sẹ́yìn kan ti ń pààyàn kò sẹ́yìn ti ń lùyàn kò sẹ́yìn ti ń jẹ kẹ́kẹ́ lẹ́yìn kẹ́kẹ́ rà yìí fọlọ́lá fọlọ́rọ́sún fọlọ́sọ̀hádà ẹni tí ó bá gbọ́ gbọ́ ẹni tí ó gbọ́ gbọ́ ńgbọ́lá tí wàá lé àlè o àti tí ń jẹ́ líle òun ni kí òun máa sọ̀rọ̀ tí ò bá ti ká gbọ́ wọ́n sún nà. mo rò pé ẹ ti gbọ́ àbí ṣé kí n bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sí káwọn ẹni kó rádá sí i ó kílẹ̀ àbí alhamdulilayi oníbóyà ni pé àwa gan làwọn tó mú ẹsẹ̀ rọrùn ju tànàbì sallallahu ok so ó láwọn gan làwọn tó mú ẹsẹ̀ rọrùn ju ànàbì sallallahu alaihi wasallam lọ so kódà àwọn èèyàn ní ẹ̀yìn ń bẹ̀yẹn wọ́n pariwo pé ha so wallahi bó ṣe rí nìyẹn so bọ́kùnrin ṣe rí nìyẹn tẹ́lí pé ìyẹn tá ń sọ nìyẹn ṣe irú ẹni báyìí lọ́fẹ́ gbọ́rọ̀ táwọn àfa súnà lẹ́nu ẹni tó ń gan ríra rẹ̀ yí pé òun mọ̀dá wa ṣe jàǹdẹ́bì lọ ẹni tó ń gan ríra rẹ̀ pé òun mẹ́sìn rọrùn jàǹdẹ́bì lọ nígbà tí wàá mẹ́rin wá ó ní ṣe bá nẹ́bì ní ká máa pa wọn kọ̀wárì pé oníbídíà ni wọ́n ká máa pa wọ́n ká máa tábà ti lágbára àwọn òṣèpá wọ́n ń tà wá àwọn ọ̀bẹ́ni kankan jà àwọn òwò àwọn ọ̀bẹ́ni kankan jà àbẹ́ni kankan ẹ̀kọ́ agidi tí ọmọ sọ so tànẹ́bì ló lé ànẹ́bì ló ní ká máa pa wọ́n àwọn òsì bẹ́ẹ̀ni kọ́kọ́ jà ń tà wọn àwọn òpààyàn kọ́kọ́ so àwọn ọ̀nàyàn kọ́kọ́ ń tà wọn so ẹ wú ọ̀rọ̀ jákujàku ẹ wú ọ̀rọ̀ jákujàku ọ̀rọ̀ kúfúrú lọ̀rọ̀ tó sọ yìí nǹkan tó yẹ kó ṣe ni pé nígbà tí àwọn èèyàn ti gbà mú pẹ̀lú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ jákujàku lọ sọ kí ló kó ṣe ó kó túbà pé ọ̀rọ̀ tí òun sọ yẹn o kò ní ìgbàlérò bẹ́ẹ̀ o mo sì wí ni o mo ṣàìṣe ni o sẹ́ni pé gẹ́gẹ́ bí ẹni tó bá nípa ẹ̀ ọlọ́run bá kó ní tí ó padà sọ ní nǹkan bí ọ̀rọ̀ ìṣẹ́jú mẹ́rin ó lé ìṣẹ́jú àyá márùn-ún four minutes five seconds tó fi padà sọ̀rọ̀ ó ní a ó ní àwọn bídíà wọn ń gbọ́rọ̀ mi wọn ń gbọ́ yín wọn ń gbé nígbèkúgbè wọn ń yí síbi tí ó ní wọ́n ń yí ọ̀rọ̀ òun ló wọ̀ sọ bẹ́ẹ̀ aláì ìdíjẹ́ yóò rojú kó rojú bẹ́ẹ̀ náà sọ pé òun ọ̀sọ́ pé òun ọ̀sọ́ pé fífi síbí mu gàrí àti fífi síbí mu ẹ̀kọ́ òun ọ̀sọ́ òun ò pé níbi gàrí jíjẹun nìkan ló ń pè tó máa parọ́ burú àwa ni nígbà tá a kì í sọ̀jẹ̀ nígbà tá samokun mẹ́kọ̀ọ́ ah, ntọ́ ń sọ tí gbogbo àmà aláàkíní ń lóògùn gan ó jẹ́ ń parọ́ ṣùgbọ́n ọba kí ó sànù wa inshallah tó bá di ah, ọ̀sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú gbọ́lọ́ba màá máa ń pílẹ̀ ibi tó ti ń dìfẹ́ǹdì ọ̀rọ̀ yìí sòǹgbà tí ó dìfẹ́ǹdì ẹ̀ nígbà tó ń pèsè táwọ́bà kó túbá lórí ọ̀rọ̀ burúkú tó sọ yìí ọ̀rọ̀ burúkú tó sọ nípa anabi sallallahu alaihi wasallam yìí so kàkà bẹ́ẹ̀ so ó tún ó tún fẹ́ máa dìfẹ́ǹdì ẹ̀ ní pé àwọn èèyàn ní wọ́n ń wí so wọ́n ń wí nǹkan tó ń wò wọ́n wí bẹ́ẹ̀ borí máa ń ká ènìyàn sábẹ́lá balẹ̀kẹ́ kílọ̀ kí ó sọ wá kún bẹ́ẹ̀ náà níbi àkápàdà síbi ọ̀rọ̀ tí à ń bá lọ ọ̀rọ̀ nípa báwo la ṣe ń bẹ̀rẹ̀ oṣù mo ṣàlàyé pé Islam ẹ̀sìn tó jẹ́ sí pé ó ṣàlàyé gbogbo nǹkan pátápátá fún wa ni kò sí nǹkan kan nínú àlámọ̀rí ẹ̀sìn ta ní bùkátà sí tí anabi sallallahu alaihi wasallam tí ó ṣàlàyé fún wa ní ìfọ́síwẹ́wẹ́ so látara báyìí ló fi jẹ́ sí pé a lè rí nǹkan kan nínú àlámọ̀rí ẹ̀sìn tánàbí sallallahu alaihi wasallam wá fi àlùmọ̀ ilẹ̀ láì ṣàlàyé fún wọn kánàbí tó kú nítorí pé eléyìí báyìí ó ń tako àgbọ́yé pé ànábì sallallahu alaihi wasallam jẹ́sẹ̀ ọlọ́run ọba pé ànábì jẹ́sẹ̀ ọlọ́run ọba dógóńgó so nínú ìtumọ̀ pé ànábì sallallahu alaihi wasallam jẹ́sẹ̀ ọlọ́run ọba pé ó jẹ́sẹ̀ ọlọ́run ọba dógóńgó ni pé kí a máa rí àlámọ̀ rí ẹ̀sìn kan tí èyí ṣe wípé ànábì sallallahu alaihi wasallam fún wa lálàyé ẹ̀kúnrẹ́rẹ́ lórí ẹ̀ tánàbí fi wálẹ̀ lórí ìlànà tó mẹ́lẹ̀ gbò lórí àlámọ̀ rí náà ló fi jẹ́ pé àwa mùsùlùmí gbogbo àlàyé ẹ̀sìn ànábì ti ṣe fún wa a kà máa gbìyànjú láti lọ́mọ wá mọ̀ nípa pé kílà ànábì ṣàlàyé nípa irú àlámọ̀rí báyìí àlámọ̀rí tá a fẹ́ dáwọ́lé yìí kílà ànábì sallallahu alaihi wasallam ṣàlàyé fún wa nípa rẹ̀ so ká dẹ̀ gbìyànjú ká máa tẹ̀lé so eléyìí báyìí ni àwòjúṣe àwa mùsùlùmí so wúwa nígbà tá a bá dẹ̀ ti ń gbọ́ tó bá ti ń pè wá lọ síbi pé ọlọ́run bá wí ànábì wí àgbọ́yé àwọn sálàfù ọlọ síbẹ̀ pé ọlọ́run bá wí nǹkan báyìí ànábì wí bẹ́ẹ̀ àwọn sálàfù sì gbọ́yé báyìí so ntọ́ yẹ ká máa wí òun náà ni pé sami'na wa ata'na àti gbọ́ àdẹ̀tí bẹ̀rẹ̀ sí إنما قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا ọlọ́ ní gbóló àwọn mùmìnì nígbà tó bá ń pè wọn lọ síbi ọ̀dọ̀ Ọlọ́run Ọba tó bá ń pè wọn lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba àtọ̀dà Nábì sallallahu wípé kí wọ́n dájọ́ láàrin wọn lórí àlámọ̀rí ẹ̀sìn àbí lórí àlámọ̀rí ìgbésí ayé wọn àyàkúlù ọlọ́run ní wọn gbólóhùn ẹyọ kan náà ni innama wọn kọjá ẹnu ilé ìtafẹ́ sọ yìí òun náà ni àyàkúlù sami'na wa ata'na nítorí wọn máa sọ wọn ní sọ nǹkan mí yàtọ̀ fún pé a ti gbọ́ bẹ́ẹ̀ ti wí ni wa ata'na àrẹ ti bẹ̀rẹ̀ sí máa tẹ̀lé látara báyìí ti ń pè wá lọ síbi pé ẹjẹ́ wa àbá ẹ̀sìn wa pẹ̀lú nǹkan bá wí nítorí ẹ̀kọ́ máa jẹ́ gbó kọ́ọ̀lù wa tàbá jẹ́ mùmínì òun náà ni pé ká máa sọ pé sẹ̀mí ẹ̀ná wa ata'na àti gbọ́ àdà ti bẹ̀rẹ̀ sí máa tẹ̀lé náà nìyẹn. náà ala kulli hal ọ̀rọ̀ nípa bá a ṣe ń bẹ̀rẹ̀ oṣù Ramadan àyà tí ọlọ́run bá lékẹ́ láti tó ti ń bá wa sọ̀rọ̀ nípa oṣù Ramadan ìkànnì àwọn àyà tí ọlọ́run bá lékẹ́ ti ń bá wa sọ̀rọ̀ nípa oṣù Ramadan nínú Suratul Baqarah àwọn èèyàn sí àyẹ̀ gbọ́ púpọ̀ ọlọ́ni ṣáhùrù ramadan alladhi unzila fihi alquran huda linnasi wa bayyinatin min alhuda wal furqan faman shahida minkum ash-shahra falyasum ọlọ́wọ́ bá rí gáńjú pé wáyé pé ṣáhùrù ramadan alladhi unzila fihi alquran ọlọ́run bá ní inú oṣù Ramadan lòun ọlọ́run bá lè kẹ́lá sọ alukur'an kalẹ̀ huda linnasi wa bayyinati minal huda wal furqan kó lè bá a máa jẹ́ ìmọ̀nà fún àwọn èèyàn kó sì máa jẹ́ àwọn àlàyé àlàyé ìmọ̀nà fún àwọn èèyàn kó sì máa jẹ́ al kó máa jẹ́ ní tí ó máa ṣe òpin yà láàrin irọ́ àti òdodo ǹjẹ́ ọmọ ṣe òpin yà láàrin ìlànà tọ́lọ́wọ́ bá ìlànà tẹ̀sù ǹjẹ́ ọmọ ṣe òpin yà láàrin iṣẹ́ iná àti iṣẹ́ àlìjẹ́nà nǹkan tó dẹ̀ mọ́ ṣe òpin yà láàrin àwọn ọmọ náà àtàlìjẹ́nà àtọmọ àlìjẹ́nà. ọlọ́wọ́ bá dìgbà sọ pé faman shahida minkumu shahra falyasum. ààyè yìí gẹ́gẹ́ níbi tí ẹ̀rí wà ibi tá a fẹ́ gbìyànjú àti tẹ̀yìn mọ́lẹ̀ sí káwọn yẹn gbàgbọ́ yẹ dáadáa nítorí pé áyà yìí ààyè ibi tí adé nínú áyà yìí àwọn èèyàn máa ń sí tú púpọ̀ àwọn èèyàn àjẹmọ́ tú síbi tí ẹnìkankan ọ̀gbọ́ yé sí nínú àwọn sálàfù náà sọ́ọ̀lẹ̀ nínú àwọn ẹni rẹ̀ ṣáájú wa kò sẹ́ni tó gbọ́ yé síbi tí àwọn èèyàn ń tu sí láwùjọ wa yìí báwo làwọn èèyàn ṣe máa ń tu àwọn yóò tu sí pé faman shahida minkumu shahar gbogbo ẹnikẹ́ni tó bá rí oṣù nínú yín ẹni tó bá rí oṣù nínú yín falyasum irú ẹni báyìí kọ́ o kó yá máa gbàwẹ̀ kó máa gbàwẹ̀ oṣù náà oṣù Ramadan kó máa gbàwẹ̀ so báṣe máa ń tú àyà yẹn nìyẹn faman shahida minkumu shahra ẹnikẹ́ni tó bá rí oṣù nínú yín falyasum kí ló ẹni bẹ́ẹ̀ kó yá máa gbàwẹ̀ osu yá máa gbàwẹ̀ fún nǹkan tí bá ń sọ nínú yìí sí nǹkan bá ń pè wá sí nínú ó sì yàtọ̀ sí bí àwọn ẹni rè ṣáájú tí wọ́n gba ẹ̀sìn wá fún wa ó yàtọ̀ sí bá ṣe gbọ́ yé bá ṣe lo ara ẹ̀ àwọn tí máa ń tú àyà yìí báyìí nǹkan táwọn sọ ni wípé táwọn ọba ti rí oṣù báyìí àwọn ò lè bẹ̀rẹ̀ àwẹ̀ kò tí yẹ báyìí nísìnyí pé àwọn gbọ́dọ̀ rí oṣù ni káwọn tó bẹ̀rẹ̀ àwẹ̀ wọ́n wá gbọ́ wípé wọ́n ti rí oṣù lẹ́gbẹ̀ẹ́ wọn báyìí wọ́n gbọ́ wípé wọ́n ti róṣù nínú ìlú tẹ́wà báyìí àwọn ó sì máa jẹ́ ọ̀sán rọmọgọ́ọ̀nì lọ wọ́n ní tó gbé kíni o àwọn ò tí ì róṣù ń wọn ọjọ́ kìíní rọmọgọ́ọ̀n wọ́n máa jọ̀sán lọ ọjọ́ kejì rọmọgọ́ọ̀n wọ́n máa jọ̀sán ọjọ́ kẹta nígbà tí oṣù bá wá nígbà tó oṣù bá wá tó bá tóbi tán ìgbà yẹn ló tó wá sọ pé ẹ̀hẹ́ àwọn náà ti wá gan ní oṣù báyìí tó ìgbà yẹn làwọn tó faman shahida minkumu shahra falyasum tó bá yẹ pé àgbọ́yé àyà yẹn tó bá yẹ kó bá lọ bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn ni pé ẹni tó bá gán ní oṣù yẹn tó bá rí oṣù nú yìí ni kó gbààwẹ̀ àjẹbí tẹ́ ń sọ fún wa ní ìsinmi pé afọ́jú ò ní gbààwẹ̀ nìyẹn tó pé afọ́jú ò lè rí oṣù láíláí kódà kí oṣù ṣe kí ni o kóṣù di sánmà kóṣù tóbi tó sánmà afọ́jú ò lè rí so báwo wá lè àyà yóò ti wá máa ń túmọ̀ sí pé faman shahida minkumu shahra ẹni tó bá rí oṣù nínú yín lọ́wọ́ bá ń wí. tí bá rí oṣù fúnra ara rẹ̀ kò ní ṣe kíni kò ní gbàwẹ̀ nìyẹn tá a bá ti oṣù báyìí ká fojú gan ni ara pé oṣù ló ń wò yẹn à ní gbàwẹ̀ irú eléyìí báyìí tú àyà ń tukutu nìyẹn ó wá pọ̀ láwùjọ wa gan. àwọn ìjọ faman shahida minkumu ilé ìbáyìí kejì nǹkan tọ́lọ̀ ọba àlékẹ́lá ń bá wa sọ nínú àyà yẹn nìyẹn náà nǹkan tọ́lọ̀ ọba àlékẹ́lá ń bá wa sọ nínú àyà yẹn ni pé gbogbo ẹnikẹ́ni tí yíyọ oṣù rọ̀mọ̀bọ́ọ̀nù bá bá láyé ẹnikẹ́ni tí ọba ń bẹ láyé tí oṣù rọ̀mọ̀bọ́ọ̀nù fi yọ ó rí oṣù yẹn kò rí o tó bá sàti gbọ́ pé wọ́n rí oṣù tó ti ń bẹ láyé lásìkò tí wọ́n sọ pé wọ́n róṣù yìí ó ti dọ̀ràn ẹ̀ lórí ẹ̀kọ́ gbáwẹ̀ pàápàá jùlọ tó bá tiẹ̀ tó ń jẹ́ni tó yẹ sí pé kí ni o oṣù rírí oṣù yẹn bá nílé kèrèkọ́ bá nílé àjò kò tí yé báyìí nísìnyí eléyìí báyìí bí àwọn sálàf bá ṣe gbọ́ ayà yẹn ẹ jẹ́ ká lọ wo tafsiru alimami tọ́bari rahmanullahu ta'ala imamu mufassirin ìgbà tó ń sàlàyé ayà yìí nínú tafsiru wọn wọ́n mú ọ̀rọ̀ àwọn sálàf wa lórí ayà yìí pé báwọn sálàf ṣe gbọ́ yé bá ṣe tú ayà yìí gbogbo àwọn kútùbù tàfàṣì tó bá wù wá káwò kò yé báyìí nìsín bá gbọ́ yé ayé àyè gbogbo yẹn sí kíni bá ṣe gbọ́ yé nìyẹn kò sẹ́ni tó gbọ́ yé wípé ẹnikẹ́ni tó bá rí oṣù nínú oyé òní kọ́ gbá rẹ̀ rírí oṣù kan náà máa ń sọ mí báyìí ẹni tí oṣù bá bá láyé ẹni tí oṣù Ramadan bá bá láyé nù yín ó ti jọ́ra yẹn lórí ẹ̀kọ́ gbá rẹ̀ nìyẹn nígbà tí yóò bá ti sí àwọn nǹkan tí ó lè kọ́ di kọ́ gbá rẹ̀ nígbà táwọn nǹkan yóò bá ti ṣẹlẹ̀ sí i naam mo ní káwọ tafsiru alimami Tabari rahimahullahu ta'ala mo ní àbá ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àbá bí wọ́n ti ṣàlàyé ẹ̀ níbẹ̀ àti àwọn ẹ̀rí tí wọ́n kó wá látọ̀dọ̀ àwọn sálàf lórí àyà yìí naam ìgbà tó ń ṣàlàyé àyà tí mo sọ yẹn wọ́n ní alqawlu fi ta'wili qawlihi ta'ala wọ́n ní ọ̀rọ̀ nípa ìtumọ̀ gbólóhùn ọlọ́run ọba tó sọ wípé faman shahida minkumu shahra falyasum wọ́n ní ikhtalafa ahlu ta'wili fi ma'na hadha aw ikhtalafa ahlu ta'wili fi ma'na shuhudi shahr ikhtalafa ahlu ta'wili fi ma'na shuhudi shahr wọ́n ní àwọn olùmọ̀ nípa ìtumọ̀ al-Qur'an àwọn tí wọ́n mọ ìtumọ̀ al ní ti fún tẹ̀dọ̀ wọ́n ti yapa níbi ìtumọ̀ a shuhudu shahar kaso yi kwenye shahida osu wani wasu ya kwa nipa ituma re fakola ba ya duhu ari akpa kani na wolu ma kaso yi huwa makomul mukimi fi darihi wani tọmọ ọba ni kẹlẹ ń sọ nínú aya yìí ni pé ẹni tí o tún bá bá nílé nínú yìí tí e sa maqamul muqim fi darihi dídó ẹni tó wà nílùú nílùú rẹ̀ láì jáde kó nílùú yẹn kó sẹ́rìn àjò lọ sí ìta lọ́lọ́wọ́ bá àlejò lá ń sọ nínú àyà ẹ pé faman shahida minkumu shahra ṣùhúdù ṣáàrù bí báyìí bíbá oṣù ẹ̀mí yíyọ oṣù báyẹn nínú ìlú láì jáde kú ònú ìlú ni wọ́n ń sọ nígbà pé téèyàn bá wà nílé tí èsà rìnrìn àjò tó sì wá tí oṣù Ramadan wá bá nílé ó ti dọ̀ràn ẹ̀ lórí ẹ̀ kó gbààwẹ̀ kọ́ọ̀lù wọ́n sọ pé eh, wọ́n ní famandakola aleyhi shahru ramadan wa huwa muqimun fi darihi fa aleyhi sawmu shahri fa aleyhi sawmu shahri kullihi wọ́n ní gbogbo ẹnikẹ́ni tí oṣù ramadan bá wọlé bá wa huwa muqimun fi darihi tó sì jẹ́ni tó pé ó wà nínú ìlú rẹ̀ tí ó ṣèrìn àjò fa aleyhi sawmu shahri wọ́n nírú ẹni báyìí ó dọ̀ràn yẹn lé lórí kó gba àwẹ̀ gbogbo oṣù yẹn pátápátá gbogbo oṣù Ramadan nìyẹn kó gba àwẹ̀ rẹ̀ wọ́n ní túmọ̀ rẹ̀ nìyẹn so wọ́n ní yóò gba gbogbo àwẹ̀ oṣù yẹn pátápátá ní gbogbo ẹnikẹ́ni tí oṣù bá bá ní oṣù bá bá nílé tí ò kí ń sáré rìn àjò kò tí yẹ báyìí nísìnyí oṣù Ramadan bá nílé láì sẹni tí ń sáré tó jẹ́ àjò irú ẹni báyìí yóò gba gbogbo àwẹ̀ yẹn ni wọ́n ní àwọn kan nínú àwọn almufassirun wọ́n ní báyìí tó wà yẹn nìyẹn wọ́n fẹ́ mú àwọn tó sọ bẹ́ẹ̀ wọ́n ní díkùrù man qala dhalik wọ́n fẹ́ kó àwọn tí wọ́n fẹ́ sọ àwọn tí wọ́n sọ orú ọ̀rọ̀ yẹn wọ́n fẹ́ mú wọn wá wọ́n fẹ́ sọ wọn fún wa pé àwọn wo ló sọ orú ọ̀rọ̀ yìí nínú àwọn tó sọ orú ọ̀rọ̀ yìí olè ní afáwọn ibn abbas abdullahi ibn abbas fi qawlihi faman shahida minkum ash-shahra falyasum Ah, Ibn Abbas sọ pé qala huwa ihlalu huwa ihlaluhu bid-dar huwa ihlaluhu bid-dar òun náà ni kí oṣù yọ báyẹn nínú ìlú rẹ̀ láìsí ìrìn àjò yuridu idha halla wa huwa muqimun wọ́n tí Ibn Abbas gbà lérò ni pé tí oṣù bá yọ báyẹn tí yẹn sì jẹni tó wà ń lé tí èsà ìrìn àjò wọ́n ní nǹkan tọ́lọ́mọba ń sọ nínú áyà yìí nìyẹn nǹkan tí abdullahi ibn abbas ń tó gbọ́ yé kọ́lọ́wọ́ bá lè kan sọ nínú àyà yẹn nìyẹn so wọ́n ní bákan náà ibn abbas sọ wípé fàyídà ṣahida wọ̀wọ̀ mukimun fa alayhi sawm aqama aw safara wọ́n ní bí èèyàn bá bí oṣù bá báyàn láyé wọ́wọ́ mukimun tó sì jẹ́ni tó wà nùlù rẹ̀ nígbà tó sùn yìí nígbà tó sùn ramadan fi yọ yìí fa alayhi ó ti dọ̀ràn yẹn lórí ẹ̀kọ́ gbáwẹ̀ aqama ọjẹ́ ẹni tó wà nílé o àwòsáfàrọ̀ àbótí padà sí ìrìn àjò lẹ́yìn tó sùn yẹyọ tán alimuhimu ni pé sóṣùṣà yọ oṣùṣà yọba nílé kéde pé àjò ti yọba Ibn Abbas ní nǹkan tí aya yìí ń ṣàlàyé nìyẹn pé gbogbo ẹnikẹ́ni ya yẹ pé ó gbúrò yíyọ oṣù nígbà tó wà nílé tí èsà rìnrìn àjò lórí ẹni báyìí ó ti dọ̀rọ̀ yẹn wa jẹ́ gbogbo àsìkò inú àwẹ̀ yẹn kọ̀ padà sí ìrìn àjò yọ gbàwẹ̀ kọ̀bá ìjẹ́ pé ọ̀pàrà tó ṣe ìrìnàjò ní ọ̀wẹ̀ náà nígbà tó oṣù láti yọba nílé kó tó tíráàbù yẹn síwájú kó tó tíráàbù lóṣù ti yọba ilé lóṣù ti yọba Ibn Abbas ní nǹkan tí Ọlọ́run bá nìkan ń bá wa sọ ni pé irú ẹni báyìí sọ pé yóò yẹn pẹ̀lú ẹni yìí oṣù bá oṣù Ramadan yọba bá nígbà tó wà nírìn àjò ni kò sí nlé nígbà tó gbúrò pé oṣù yọ arìnrìnàjò ni nígbà tí oṣù yọ yìí kò sí rẹ pa fa insha'a sọ́ọ̀mà wa insha'a faqara wọ́n ní irú ẹni báyìí tó bá wù ú yóò gbààwẹ̀ tó bá dẹ̀ wù ú yóò túnu tó bá yẹ pé ìrìnàjò ló wà àdẹ̀tí lọ wípé ọlọ́wọ́ bá àlejò láti ṣe ìdẹ̀kùn tó bá wọlé má gbààwẹ̀ tí ò bá gbààwẹ̀ ọlọ́run bá rí kájí kọ́ ẹ pé fa iddatun min ayyamin ukhar yóò dá àwẹ̀ yẹn padà nígbà míì ní lẹ́yìn ìgbà tí àwẹ̀ bá lọ tán nígbà tí ọba ti wà ń lulú ẹ̀ padà. so eléyìí báyìí ni Ibn Abbas sọ pé tó bá yẹ pé oṣù yẹn yọ bá nígbà tí ọjà arìnrìn àjò nígbà tí ò sí nílé ni eléyìí tó bá wù ló lè ṣe tó bá wù ó lè gbààwẹ̀ tó bá dẹ̀ wù ó lè má gbààwẹ̀ so eléyìí báyìí ó ní àgbọ́yé abdullahi bin abbas nípa aya yìí naam bákan náà wọ́n tún mú ọ̀rọ̀ wá látọ̀dọ̀ Ubayda wọ́n ní fi rajuli yudrikuhu ramadan thumma yusafir fi rajuli yudrikuhu ramadan thumma yusafir nípa ọkùnrin tó yẹ sí pé oṣù ramadan bá nílé lẹ́yìn náà ló wá travel ló ṣèrìn àjò kọ́ọ̀lù Ubayda sọ wípé ìdá ṣahidta awwalahu fasum akhirahu tó bá jẹ́ sí wípé ìbẹ̀rẹ̀ oṣù yìí bá bá ọ nílé kò tí ìbáyìí ṣe fasum akhirahu yá gba gbogbo èdè parí ni kò tí ìbáyìí ṣe alla tarahu yaqul wọ́n ní ẹ̀ẹ̀rí wípé ọlọ́ọ̀bà àdékẹ́lá ń sọ wípé faman shahida minkumu shahra falyasumhu sí ẹ̀gbọ́n ìbẹ̀rẹ̀ oṣù bá nílé irú ẹni báyìí láti gbà ọ̀wẹ̀ yẹn sídé parí ni. bákan náà ẹgbà wá míì látọ̀dọ̀ àbú látọ̀dọ̀ ìrẹ́jà bákan náà tí àfọwà muhammadu siri nígbà wá látọ̀dọ̀ rẹ̀ àfọwà muhammadu siri sọ pé kọ́l sàáltù ìrẹ́jà ta rọ́jùlì àdúrókàhù ramadan wọ́wọ́ mukimu wọ́n láwọn bí ìrẹ́jà léèrè nípa ọkùnrin kan tó yẹ pé ramadan bá nílé láì sí arìnrìn àjò nǹkan tí wọ́n ìbéèdà sọ ni pé man sọ́ọ̀mà awwala shahri falyasum akhirahu man sọ́ọ̀mà awwala shahri falyasum akhirahu gbogbo ẹnikẹ́ni tó bá gba ìbẹ̀rẹ̀ àwẹ̀ nílé falyasum akhirahu kó yá gba ìparí rẹ̀ náà ni o alla tarahu ẹ̀rí ọlọ́run bá ti ń sọ ni wípé faman shahida minkumu shahra falyasumhu ọ̀rẹ́ ìdàjẹ́kọ̀ọ́ yọ wípé ìtumọ̀ gbólóhùn ọlọ́run bá ti ń sọ nìyẹn ṣẹ́dẹ́gbọ́sọ̀rọ̀ bá sọ báyìí ajẹ́ pé gbogbo ẹni tọ́lọ́ ọba àdékẹ́ ń sọ ni pé gbogbo ẹnikẹ́ni táwẹ̀ bá bá ń lé o irú ẹni bẹ́ẹ̀ kọ́ ya gbà wẹ̀yẹ tán ni o so àgbóyè àfọwọ́ ìbéyìdà lórí àyà yìí náà nìyẹn. náà látọ̀dọ̀ àfọwọ́ sùdí ìkan náà wọn àlùfàṣẹ̀rù náà ni àsùdí àwọn náà sọ wípé amma man shahida minkum shahra falyasumhu ẹ̀ ìgbóná wípé gbogbo ẹnikẹ́ni tí ó bá shahida oṣù nù wọ́n ní tùwẹ̀ pé faman dakhala alayhi Ramadan wa huwa muqimun fi ahlihi falyasumhu gbogbo ẹnikẹ́ni tí Ramadan bá bá láyé nínú rí tó sì jẹ́ni tí ó wà nílé tó wà lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ falyasumhu kó yá gba àwẹ̀ yẹn o ó ti dọ̀rọ̀ yẹn lé lórí. wa in kharaja fihi kódà kọ̀ bá wà padà jáde kó tíráàbù nínú oṣù yẹn náà sáwẹ̀ sá ti bá nílé náà tí ìbẹ̀rẹ̀ wẹ́sà ti وإن خرج فيه فليصمه فإن دخل عليه وهو في أهله wọ́n tó bá jẹ́ sí pé wọ́n ní fa innahu dakhala alayhi wa huwa fi ahlihi wọ́n ní torí pé oṣù Ramadan wọlé bá nígbà tó wà nílé pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀ ni kò bá travel lẹ́yìn ìgbà yẹn o yóò gba àwẹ̀ yẹn bí àwọn náà ṣe gbọ́ bí àfàwọn sùdí yìí bí ìkànnì àwọn tabi'in ni báwọn náà ṣe gbọ́ ayẹ yìí wọ́n ṣe gbọ́ yé nìyẹn. Ah, gẹ́gẹ́ bí eh, eh, ẹgbẹ́ náà ni ẹgbà wá tọ́bà látọ̀dọ̀ Ubaida as-Salmani látọ̀dọ̀ Ali pé ọ sọ wípé Hammad rahimahullahu ta'ala a máa ka áyà yìí síbi wípé man adraka Ramadan wa huwa muqimun ẹni tí ó bá bá oṣù ẹni tí oṣù bá bá ẹni tí ó bá bá oṣù Ramadan wa huwa muqimun tó sì jẹ́ni tó wà nílé nígbà tó sì fi wọlé wàlàm yóò khuruj fọkàn lazima wù sọ́wọ́ tí ó sì jáde kúrò lé ó ti dọ̀rọ̀ yẹn tí ó sì jáde kúrò lé nígbà tí ó sì fi wọlé ó ti dọ̀rọ̀ yẹn kó gbàwẹ̀ nìyẹn lè ẹnna mọ́ ọ̀yà kò wú tó gbọ́dọ̀ bá àríkàlẹ̀ pé faman shahida minkumu shahra falyasumhu gbogbo ẹnikẹ́ni tí oṣù bá bá nínú yín kí ló ẹni bẹ́ẹ̀ kó gbàwẹ̀ ni so eléyìí báyìí òun náà ni ọ̀rọ̀ tí ní alimami Tabari rahimahullahu ta'ala wọ́n fẹ́ mú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ látọ̀dọ̀ àwọn sálàf bá ti gbọ́ àyà yìí wá bá ti gbọ́ yé wọ́n fẹ́ mú wá kò sí yẹ báyìí nísìnyí so eléyìí ni àwọn àgbọ́yé àwọn sálàf lórí ọ̀rọ̀ yẹn wọ́n tún mọ̀rọ̀ mi wà látọ̀dọ̀ Ubaida as-Salmani náà kò sí yẹ báyìí nísìnyí pé man kana muqiman ìgbà tó ń sọ ọ̀rọ̀ ìgbà tó ń túmọ̀ àyà fa man shahida tí ó travel tí ó ṣèrìn àjò kó gbààwẹ̀ yẹn wa man adrakahu thumma safara fihi falyasumhu bákan náà ẹni tó sùn bá bá nílé yíyọ oṣù ọba nílé lẹ́yìn náà lọ́wọ́ ṣèrìn àjò kóun náà kó gbààwẹ̀ yẹn so náà kó so eléyìí báyìí ó ní àgbọ́yé àwọn àìmà nípa àyà yìí وبكنا وقت بقوامي نصر قتادة يقول علي بن أبي طالب aliyu máa ń sọ pé ìdá àdúrókà hu ramadan wà wà muqimun summa sáfàrọ̀ fún alẹ́ yìí sọ̀wù tí àwẹ̀ bá báyàn lẹ́ni tí ó wà nílé tí ó ṣe ìrìn àjò lẹ́yìn náà ló padà wá sí ìrìn àjò nígbà táwọn wọlé sọ ló padà wá sí ìrìn àjò fún alẹ́ yìí ó ti dọ̀rọ̀ rẹ̀ lórí ẹ̀kọ́ ọmọ ẹgbàá rẹ̀ kódà kó wà ní ìrìn àjò yẹn kódà kó yẹ pé ó wà ní ìrìn àjò. naam wọ́n ní bákan náà wọ́n gba wípé Ibrahim an-Nakhai rahimahullahu ta'ala àwọn náà wọ́n máa sọ wípé kánà yaqul idha adrakaka Ramadanu fala tusafir fihi tí Ramadanu bá ti bá ọ nílé má ṣe rìn àjò nínú Ramadanu fa in sumta fihi yawman aw ithnaini thumma safarta fala tuftiru tuftiru fala tuftir sumhu wọ́n ní fa in sumta káwá sọ wípé oṣù bá ọ nílé oṣù wá gbàwé ọjọ́ kan nínú nínú oṣù yìí nílé láì ṣe ìrìn àjò àbó ti gbàwé ọjọ́ méjì súnmọ̀ sàfàrùtà lẹ́yìn náà wá sí kíni o ọwá ṣe ìrìn àjò fàlẹ́ àtúnṣe tó bá dé ní àjò yẹn má tunu má o má jẹni tí yóò máa jọ̀sán máa gbà wọ̀nyẹn lọ ni kò tí ìbáyìí ti máa gbà lọ. sọlẹ́ ìbáyìí ni ọ̀rọ̀ tí a fà wá Ibrahim tí àwọn náà sọ rahimahullahu ta'ala nípa àyà yìí. sọ bákan náà oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ni wọ́n mú wá àwọn mú ọ̀rọ̀ wọ́n tún mọ̀rọ̀ mi wá látọ̀dọ̀ Abdullahi bin Abbas wọ́n fi ọlá ẹ̀dùn. wọ́n ní àfọwọ́ ibn Abbas a ní olóò ilé ìbáwọn gbára tọ̀dọ̀ ẹ̀rẹ́dà náà ni ìgbà tó ń sọ ayà yìí ó ní kọ́ọ̀lù man sọ́ọ́mà shay'an minhu fil misr falam yasum baqiyatahu idha kharaja qala wa kana ibn Abbas yaqul in sha'a sama wa in sha'a tara eléyìí báyìí wọ́n ní àfáwà yìí kó ti ọ̀rọ̀ Abdullahi ibn Abbas nípa wípé gbogbo ẹnikẹ́ni tí oṣù bá yọ bá nígbà tó wà nínú ìlú irú ẹni báyìí kó gba àwẹ̀ yẹn dé parí kó gba àwẹ̀ yẹn tán nígbà tó bá jáde tó bá sí ìrìn àjò gan kó mọ̀ tunu kó gba àwẹ̀ yẹn dé parí. wọ́n ní qal wa kana ibn Abbas yakul àmọ́ ibn Abbas a máa sọ wípé wọ́n ní ibn Abbas jáde tí máa ń sọ wípé insha asoma tó bá wù nígbà tó bá sí ìrìn àjò yẹn káàtó kó bá ń lé gan tó bá sí ìrìn àjò tó bá wù kó gbààwẹ̀ wà ìṣá àfọ́rọ̀ tó bá dẹ̀ wù kó túnu nígbà tó bá wà rìn àjò. na khulasatul qawl eléyìí tó jẹ́ sọmúrì tó jẹ́ sókì gbogbo níta tí ń bábọ̀ nínú látàárọ̀ ni pé àwọn salaf wọ́n pín sí méjì lórí àgbọ́yé ìtumọ̀ àyà yìí ọ̀rọ̀ kéní àtọ̀rọ̀ kejì ìyàtọ̀ kékeré ló láàrin méjèèjì gbogbo ìtumọ̀ tí wọ́n mú wá nípa àwọn salaf gbọ́ àgbọ́yé yìí sí ìyàtọ̀ kékeré lọ́wọ́ ń bẹ̀ gbogbo ń gbà yí pé ẹntíà ẹntíà ẹ̀ ń sọ ni pé ẹni tó ṣùbá bá láyé ẹni tó ṣùbá bá láyé tó bá nílé nínú yín gbogbo ń gbà pé ẹntíà ẹ̀ ń sọ nìyẹn kìí ṣẹni tó bá gẹ́rẹ́ ní oṣù nínú yín tó a jẹ́ pé ìtú ayẹ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá rí oṣù ìtú ayà ọlọ́run ọba ìtú ayà kùránì sí òdì ni ìtú ayà kùránì tukutu ni so ẹni tí àgbọ́yé ayà yẹn lọ ni pé ẹni tó sùn rọmọdọ́ọ̀nù bá bá láyé nínú yín tó sì bá nílé tí ẹ sá rìnrìn àjò gbogbo wọn gbà bẹ́ẹ̀ àmọ́ ìdájọ́ tọ́ba wá tí oṣù bá bá nílé tó padà wá sí ìrìn àjò nínú oṣù yẹn ìdájọ́ rẹ̀ ǹjẹ́ ó jọ̀ràn èèyàn kó gba àwẹ̀ yẹn parí ni àbí tó bá wù gba àwẹ̀ nígbà tó tíráàbù tó bá wù má gba àwẹ̀ ibẹ̀ ni wọ́n ti yapa láfi nínú àwọn àwọn àyímọ̀ àwọn sálàf tó gbà yí pé tóṣù bá ti yọba nílé o tó bá yẹ pé oṣù yọba nílé ibẹ̀ kódà kó bá jẹ́ pé àwẹ̀ ọjọ́ kan àbáwẹ̀ ọjọ́ méjì ló gbà nílé yẹn tó fi padà wá tíráàbù ó ti dọ̀rọ̀ yẹn kó gba àwẹ̀ yẹn parí kò gbọ́dọ̀ sí kíni kódà tó bá tíráàbù kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ túnu tí ó fi tí gbogbo àwẹ̀ yóò fi tán tó bá jẹ́ sí pé oṣù bá yọba nílé. àwọn arìnrìn àwọn sálàf ní tó bá jẹ́ kóṣù yọba nílé bẹ́ẹ̀ ṣe wí ní tòótọ́ tó bá wà nílé ọ̀dọ̀ ọ̀rọ̀ yẹn kọ́ máa gbà wẹ̀ yẹn ṣùgbọ́n tó bá tíráàbù tó bá wù ó lè gbà á tó bá wù ó lè má gbà á kò lè báyìí nìsín tó bá padà tó tíráàbù náà tó bá wù ó lè gbà á tó bá wù ó lè má gbà á ó di kọ́ wùlé lẹ́ẹ̀kejì àwọn aláwọ̀ kọ́ gbà yìí pé tó tún bá láti yọ ọba nílé kódà kọ́ bá tíráàbù kò lè ṣaláì má gbà á mọ́ àwọn ẹlẹ́ẹ̀kejì ní tọ́wá ti bẹ̀rẹ̀ tọ́wá ikóṣù bá bá ń lé bẹ́ẹ̀ tí wíńtò tọ́ yóò gbà àmọ́ tọ́wá tíráàbù tó bá lè gbà tó bá lè má gbà kọ́ọ̀lù mi wá ni pé tó bá jẹ́ pé ìrìn àjò lóṣù ti bá ń kọ́ tó bá yẹ pé oṣù rọmọgọ́nù bá nírìn àjò ń kọ́ kò tí yẹ báyìí sìn ìyẹn wá ni pé ó wá gbà pé òkè tó bá yẹ pé ìrìn àjò ló ti bá tó so ala hal gbogbo eléyìí báyìí tá a sọ yìí àti kéní àti kejì àti kẹta ní gbogbo àwọn àkọwálù yìí ẹ̀rí pé tí wọ́n ń ni pé ntí àyà yìí sọ ni pé ẹni tó sùn bá bá láyé tó bá nílé àbí ọba bá nílé àjò nù yín kí nìdájọ́ ààwẹ̀ gbígbà rẹ̀ kìí ṣe tí wọ́n sọ ni pé ẹnikẹ́ni tó bá rí oṣù nínú yín. so mo fẹ́ kí a gbọ́ eléyìí báyìí pé ẹ má jẹ́ ká máa lo àyà yìí síbi wípé fàmọ̀ṣẹ́ ìdàmínkùmù ṣáhàrọ̀ àwọn òtí ìrọ́sù nílọrin fàmọ̀ṣẹ́ ìdàmínkùmù ṣáhàrọ̀ àwọn òtí ìrọ́sù ládùúgbò wa fàmọ̀ṣẹ́ ìdàmínkùmù ṣáhàrọ̀ àwọn òtí ìrọ́sù náà ẹgbẹ́ tiwa fàmọ̀ṣẹ́ ìdàmínkùmù ṣáhàrọ̀ èmi gẹ́gẹ́ fúnra mi òtí ìrọ́sù kò sí yẹ báyìí sí ẹ má jẹ́ kí á tú àyẹ̀yẹ sí bẹ̀ yẹn mọ́ kò sí kankan nínú àwọn almufassirun nínú àwọn ahlu ta'wil tẹ́gbọ́ àyẹ̀yẹ lọ síbi tá à ń tú lọ yẹn wọn gbọ́ yẹn lọ bẹ́ẹ̀ kò sí yẹ báyìí sí nítorí pé ìgbọ́ àgbọ́ ìyá àyẹ̀yẹ lọ bá yẹn tá à ń sọ ni pé afọ́jú ò ní gbà wẹ̀ nìyẹn kò sí yẹ báyìí sí eléyìí báyìí lẹ̀ tako nǹkan tí anabi sallallahu alaihi wasallam ṣe nítorí wípé kò sí ẹ̀rí kan tá anabi ti rí oṣù fúnra rẹ̀ rí ẹ̀rí tó bá rí ẹ̀rí bíbí ànábì sallallahu sallam gẹ́gẹ́ fúnra ara rẹ̀ ó rí oṣù báyìí kó mu wá wọ́n máa rí oṣù wá sọ fún ànábì ni insha Allah ta'ala wà nù kàtí wọn tí abẹ́yẹnjú lálẹ́ pẹ̀lú gbọ́lọ̀ ọba pé báwo ni àṣẹ máa ń rí oṣù gan àti pé báwo ni ẹni bá róṣù kí ni ìlànà súnà tó gbọdọ̀ rìn ṣùgbọ́n lè ta fẹ́ yanjú ni pé àyà yìí ká yé wípé ti ń sọ ni pé gbogbo ẹnikẹ́ni tí oṣù Ramadan bá bá láyé nù yín tó sì bá nílé tó sì jẹ́ni tó lálàáfíà kò sí ìbáyé sí sórú ẹni báyìí kó gba àwẹ̀ náà náà tẹ́yìn bá wá ilé tó wá jẹ́ kọ́ọ̀lù tó wà tó tó rinlẹ̀ dúnú gbogbo ọ̀rọ̀ ni pé bóṣù bá yọ báyẹn ń lé tẹ́yìn bá wá tíráàbù lẹ́yìn tó sùn yẹn yọ irú ẹni báyìí tó bá wù ú nígbà tó tíráàbù yẹn tó bá wù ó lè gbà àwẹ̀ tó bá wù ó lè má àwẹ̀ khilafan yàtọ̀ sí àwọn tó sọ wípé tóṣù bá ti yọ báyẹn lé kódà èèyàn bá ṣe ìrìn àjò ó ti dọ̀rọ̀ yẹn lórí ẹ̀ nígbà tó yẹ kóṣù ti bá ń lé yẹn o tó bá ti ìrìnàjò náà ó ti dọ̀rọ̀ yẹn kó gba oṣù yẹn tán nígbà tó yẹ pé ilé lóṣù yọba eléyìí tó lálàáfíà jù òun náà ni kọ́ọ̀lù ibn abbas radiyallahu anhu nítorí pé àrídẹ̀lì látọ̀dọ̀ nabi sallallahu alaihi wasallam wípé oṣù yọba nabi sallallahu alaihi wasallam nílé ní madina anabi sallallahu alaihi wasallam ti lọ sí gazwatul fath anabi lọ sí ogun fath fath makka so ìgbà tí wọ́n dé kadid ìtọ́gbẹ̀ ní kadid òun ni ààyè ibi tó yẹ pé ó ní agbára tó gbóná gan ààyè ibi tó lé tán débẹ̀ anábì ń gbàwẹ̀ ní gbogbo bẹ́ẹ̀ ṣe tíráwù yìí náà anábì ń gbàwẹ̀ lórí ìrìnàjò àmọ́ngbọ̀ngbà tán dé ààyè tó nira tí àwẹ̀ ò ṣe gbà mọ́ anábì ṣe kí ni o anábì anábì já àwẹ̀ yẹn anábì bẹ̀rẹ̀ sí máa jọ̀sán anábì ṣe pa àwọn yẹn láṣẹ ká máa ṣe kí ni o ká máa jọ̀sán ṣé bá ní ṣe nítorí irú ẹni báyìí ọlọ́wọ́ bá àlékẹ́ láti kéde ọlọ́wọ́ bá fún ní yọ̀ǹda ọlọ́wọ́ bá ṣèdẹ̀kùn fún láti má gbà rẹ̀ ọlọ́wọ́ bá àlékẹ́ sọ pé faman kana minkum maridan aw ala safarin fa iddatu min ayamin ukhar ẹni tó bá jẹ́ aláàárẹ̀ nù yín àbẹ́ni tó bá jẹ́ arìnrìnàjò nù yín kò tí báyìí sí yìí so ọlọ́wọ́ bá àlékẹ́ sọ pé irú ẹni báyìí kó rẹ̀ tó bá fẹ́ bẹ́ẹ̀ láti má gbààwẹ̀ fa iddatu min ayyamin ukhar irú ẹni báyìí kó dá padà ní àsìkò míì nígbà tí ara rẹ̀ bá yá. ṣùgbọ́n tí ìyẹn bá wà rí àjò tó bá gbààwẹ̀ kò sí láì fi ńlọ́dà ju wa an tasumu khairul lakum kódà kí èèyàn máa sàárẹ̀ kó gbààwẹ̀ tó bá ní kápá àti gbà á tàbí tó lè gbé ní amára kó gbà á bẹ́ẹ̀ tí ó ti ní kópa ẹ̀pára bá ẹ̀mí rẹ̀ tó ń tàárẹ̀ rẹ̀ yẹn olólóore jù fún àmọ́ tí ò bá gbà á ọlọ́ọ̀bá ní kíláyọ̀ ń dá rẹ̀ yóò padà máa gbà nígbà tí ara bá ṣe kí ni o nígbà tí ara bá mókun sólè báyìí ní ẹ̀rí wípé àárí tí anabi sallallahu alaihi wasallam sí ìrìn àjò ní ẹni tó yẹ pé oṣù yọba nílé anabi yìí sí ìrìn àjò nígbà tí anabi sallallahu alaihi wasallam ti ìrìn àjò yìí nǹkan nira gan ní ìrìn àjò náà ìrìn àjò náà jẹ́ ìrìn àjò tó mú ìrìn àdá ní anabi sallallahu alaihi wasallam kí ni anabi túnu anabi jáwẹ̀ anabi ó gbàwẹ̀ ní àjò yẹn anabi ti pa àwọn èèyàn yókù náà láti láti mọ́ gbàwẹ̀ nítorí pé ìnira ti pọ̀jù fún wọn ní àsìkò yẹn ṣùgbọ́n náà tó rí dẹ̀lílù mí náà tánàbí sọlọ́sọ́lám tí eh, eh, àwọn sọ̀hábà láwọn sí ìrìnàjò pẹ̀lú ànàbí sọlọ́sọ́lám fàmínà sọ imun fàmínà muftirun arínú wa tí ń gbáwẹ̀ a sì rínú wa tí ó gbáwẹ̀ ẹnìkan ò sì rí ẹnìkan ò sì rí láì fi sẹ́nì kejì ó túmọ̀ sí pé bọ́ bá wù ọ́ gbáwẹ̀ tó bá wù ọ́ mọ́ sèkínì o mọ́ gbáwẹ̀ eléyìí ni qawlu Abdullahi bin Abbas radiyallahu anhu wa huwa al-qawlu eléyìí sì ni ọ̀rọ̀ tí ó tẹ̀sùnwọ̀n jù tó rinlẹ̀ sọ abẹ́lẹ̀ ọba àdékẹ́lá kí ọlọ́ba kí ó sànù wa na alhamdulillah ní tó kí lẹ́yìn ìgbà tí a ti yanjú aya yìí nǹkan tí ọlọ́ba àdékẹ́lá ń sọ nínú aya náà so eléyìí báyìí kò sí ẹ̀rí kankan mọ́ tí àwọn èèyàn lè gbára lé yàtọ̀ fún àyà yìí lórí pé èèyàn gbọ́dọ̀ gan ní oṣù fúnra rẹ̀ ni òun oní tàrọ́ anáṣù hilal ó lásìkò anábì sallallahu alaihi wasallam àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa wá oṣù fa akhbartu nabiyya sallallahu alaihi wasallam anni ra'aytuhu ó lọ wá lọ fún anábì nírò wípé òun rí ń tòun o fasọ́ọ̀mà wa amara an-nasa bi siyamihi anábì wá gbáwẹ̀ anábì ti pa àwọn èèyàn láti ẹ̀kọ́ ṣe kan gbáwẹ̀ ilé ìbáyìí ni pé ajẹ́sí pé tí a bá rí olódodo eléyìí pè ní kọ́bárù sọ́ọ̀dì yóò fún ni ní òun lódodo tá a fẹ̀mí balẹ̀ sí pé kìí ṣe èèyàn jákujàku kìí ṣẹni tí ọmọ ń parọ́ tó sì jẹ́ mùsùlùmí tó pé nínú àwọn ṣùrù nínú àwọn májẹ̀mú tó wà fún ẹni tí ó fún wa ní o wípé òun róṣù tá a sì tẹ̀lé oṣù rẹ̀ gbà wẹ̀ ó ní àdáàlà kájí pé ẹni tó dúró déédéé ni kìí ṣe onírọ́ ó sì jẹ́ mùsùlùmí kèfèrí ò lè fún wa ní ìròyìn nípa wípé òun róṣù nísìn tẹ̀lé kò tí yé báyìí nísìnyí so tá a bá ti wá rí èèyàn kan tó bá ti fún wa ní ìró wípé òun rósù wípé òun rósù ó ti dọ̀rọ̀ ẹ̀ lórí wa kágbà rẹ̀ nìyẹn. khilafan eléyìí ló fi yapa sí mọ́sáàbù màlìkíyà àwọn màlìkíyà gbà wípé a lè gba kọ́bárù èèyàn kan nígbà tá a bá fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ a lè gba ìfúnni nírò èèyàn kan wọ́n gbọ́dọ̀ pé méjì ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó wà marjú ọ̀rọ̀ tí ó lẹ́ni nítorí pé dẹ̀lílù àdísù Abdullahi ibn Umar ta mú wá nínú Sunan Abi Dawudi ó ti takò bákan náà àdísù mi náà ń bẹ tí kan náà àwọn lábáwọ̀ oko tó rí oṣù lásìkò ànábì sallallahu alaihi wasallam tó wà lọ́ba ànábì sallallahu alaihi wasallam pé òun róṣù ànábì sallallahu alaihi wasallam sọ pé àtàṣàdù alla ilaha illallah ànábì wá bí léèrè pé ṣé mùsùlùmí ni ẹ́ ìtumọ̀ rẹ̀ nìyẹn ànábì ní ṣé o jẹ́rìí sọ wà lórí gbólóhùn la ilaha illallah muhammadu rasulullah lárúbáwá yìí sọ pé bẹ́ẹ̀ ni ànábì sallallahu alaihi wasallam sì ṣe kíni ó sì kéde fún àwọn èèyàn bí o wípé wọ́n ti rí oṣù sóyè ń jẹ́ kó yẹ pé àti bẹ̀rẹ̀ àwẹ̀ àti parí àwẹ̀ tá a bá ti rí onídéédé èèyàn kódà kọ́ jẹ́ èèyàn kan tó bá fún wa ní ìrò nípa wípé òun orí oṣù kò tíye báyìí sì yìí tá sì bẹ̀rẹ̀ balẹ̀ wípé ṣé n tó orí sóṣù ni kò yẹ báyìí sì so insha Allah á bẹ̀rẹ̀ sí máa gbàwẹ̀ á sì bẹ̀rẹ̀ sí túnu eléyìí báyìí ni ẹ̀rí látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam àti lásìkò anabi sallallahu alayhi wa sallam eléyìí náà ó ṣẹlẹ̀ lásìkò àfọwọ́ aliyu bin abi talib radiyallahu anhu tẹ́kun wá fún àfọwọ́ ali náà nírú bí anabi sallallahu alayhi wa sallam ti lò yìí bẹ́ẹ̀ náà ni aliyu bin abi talib bẹ́ẹ̀ náà ni òun náà ti lò naam eléyìí báyìí náà tún jẹ́ ṣé ó tọ́ fún mi kí n kéde fún àwọn èèyàn pé mo rósù àbí báwo ni màá ṣe ṣe eléyìí báyìí alámọ̀rí tó yẹ pé àwọn èèyàn ṣàṣìgbọ́ rẹ̀ láwùjọ wa ni ẹni tó bá rí oṣù nínú wa tó bá gán ní oṣù nǹkan tí ó ṣe ni pé yóò lọ bá aláṣẹ mùsùlùmí yóò wá sọ fún aláṣẹ pé òun róṣù aláṣẹ ni ó wá kéde kírímínà lẹni tó bá rí oṣù tó bá ń kéde lẹ́yìn kùlélé wọn àbí lágbólé wọn àbí nílùú wọn tí ó lọ bá aláṣẹ kírímínà nìyẹn wọn kì í ṣe báyìí nínú islam ẹ̀sìn islam ẹ̀sìn tó létò ni àwọn alámọ̀rí ẹ̀sìn kan bẹ tó jẹ́ sí pé ọwọ́ àwọn aláṣẹ lọ́wọ́ bá àlékẹ́lá gbé ilé lọ́wọ́ àwọn ni ó ṣáájú wa táwọn tẹ̀lé wọn lórí ẹ̀ nínú ẹ̀ ni ọ̀rọ̀ nípa abẹ́rẹ̀ àwẹ̀ àbí àparí àwẹ̀ tí a bá wo hadith uh, abdullahi ibn mas'ud abdullahi ibn umar tí mo mú wálẹ̀ kan yẹn ó ní tààrọ annasul hilal àwọn èèyàn ń wá oṣù lásìkò anabi sallallahu alaihi wasallam fa akhbartu nabiyya sallallahu alaihi wasallam anni ra'aytuhu olóhùn wá lọ fún ànẹ́bì nírò pé òun rí lé tó fi lọ fún ànẹ́bì nírò nígbà tó rí kí lé tí ọmọ kéde kí tí ọmọ kéde nígbà tó rí oṣù pẹ́tò mo ti rọ́sù o ẹ má gba àwẹ̀ arọ́sù ní kì sí o arọ́sù ní wọ́n ṣe báyẹn arọ́sù ń aláṣẹ mùsùlùmí lálọ́ bá pé a mo róṣù aláṣẹ ọwà àti ọwà ti takid yóò fi nǹkan yẹn rinlẹ̀ wípé sẹ́ni tó róṣù ẹni tó wá bá mi só ní déédéé yẹn ni tó sì róṣù ń tòótọ́ tó bá ti rí òun ni ó kéde wípé a ti róṣù o àwọn abẹ́rẹ́ sí máa gbà wẹ̀ kí ló fà á mo sàrà pé àwọn alámọ̀rí ẹ̀sìn kan mẹ́tọ́ pé àwọn aláṣẹ lọ́wọ́ bá ní kẹ́lá gbélé lọ́wọ́ inú ẹ̀ o ni jihad wà kò tí yẹ kò sí ìbáyìí sùn inú ẹ̀ ní gbígba zaka a máa a máa kó zaka wa lọ fáwọn aláṣẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àlámọ̀rí ẹ̀sìn tó yẹ pé àwọn ni ó máa ṣáájú wa àwọn ó máa tẹ̀lé wọn ni nínú àlámọ̀rí ẹ̀sìn bẹ́ẹ̀ so so ìbáyìí sùn irú ẹ̀ ni ọ̀rọ̀ oṣù yìí wà nítorí ẹ̀ ni hadith mumu wa yẹn hadith abdullahi bin umar yẹn àti hadith yẹn kò yẹ báyìí nísìn gbogbo wọn pápá tán bá ti rọ́sùn lásìkò ànábì sallallahu alaihi wasallam ní gbogbo àwẹ̀ tá gbà wọn ó lọ bá ànábì ni wọn bá sọ fún ànábì pé àwọn rọ́sùn ànábì ni ó wà kéde gẹ́gẹ́ aláṣẹ kò yẹ báyìí nísìn. now tá a bá fẹ́ wá oṣù bóò la ṣe ń wá oṣù a máa ń wá oṣù pẹ̀lú wípé nígbà tí oṣù ṣàbán ah, tá a wà nínú èyí nígbà tó bá pé twenty nine tóṣù ṣàbán bá pé twenty nine ká sọ twenty nine lónìí báyìí àwa òǹkálukú àwa bọ́ ibi tí a ti lè rí sánmà awa abẹ́rẹ̀ sí máa wá abẹ́rẹ̀ sí máa wá títọ́ lọ́wọ́ bá ní kí kára rẹ̀ kárí tá a bá wá rí ní on twenty nine yẹn àjẹsí pé kejì rẹ̀ ní ọjọ́ ni o oṣù Islam inú kọjẹ́ mọ́kàndínlọ́gbọ̀n àbí ọgbọ̀n àti mọ́kàndínlọ́gbọ̀n àti ọgbọ̀n ó pé kò sí ti ń jẹ́ pé tó bá jẹ́ thirty ó pé àwẹ̀ twenty nine ó pé àwẹ̀ thirty ó pé pẹ́pẹ́pẹ́ ẹ̀ eh, àwẹ̀ àwẹ̀ àwẹ̀ tó pé lọ́dún yìí <laughs> ah, àwẹ̀ àwẹ̀ àwẹ̀ àwẹ̀ àwọn ará lọ́rin yẹn pé wọ́n máa ń fi kan wọ́n máa ń bẹ̀rẹ̀ ọkàn rẹ̀ mí ọba ni <laughs> èmi ọmọ mi tó ti gbọ́ o èmi ọmọ mi tó ti gbọ́ yẹn so èyẹ gbọ́dọ̀ ṣọ́ra pẹ̀lú kẹjọ mọ fẹnu ara rẹ̀ sọ pé àwọn àwẹ̀ àwọn awúsẹ yìí pé àwọn àwọn awúsẹ gbọ́dọ̀ dín kan ẹ má jẹ́ àtẹ̀lé àwọn haúsá fa ya tó bẹ̀rẹ̀ lẹ́yàmẹ̀yà lórí ọ̀rọ̀ oṣù àwẹ̀ pé àwẹ̀ àwọn ti bẹ̀rẹ̀ àwẹ̀ tiwọn àwa Yorùbá àwọn ò tí ì má àwẹ̀ tiwa ọ̀la làwọn Yorùbá má àwẹ̀ tiwọn áhà níbo ni yóò wà nú ẹ̀sìn pé ọ̀tọ̀ làwẹ̀ ọ̀tọ̀ làwẹ̀ ọ̀tọ̀ làwẹ̀ yíbò <laughs> àwọn yíbò ń ti wọn ọlọ́wọ́n wọn tiwọn ni inú àbí àwẹ̀ méjìlélá ní àwẹ̀ àtàwẹ̀ kò yẹ báyìí nìsín kéyìn ṣe yorùbá àtàwùsá nìkan ni mùsùlùmí àwọn tápà náà ń bẹ àbí àwọn núfẹ ẹ mùsùlùmí sì pọ̀ nù wọn náà kárin wọn ṣàyòjì islam wọn ṣe ibo kí islam ẹsẹ̀ ń wọ̀dọ̀ wọn ó yẹ kárí àwọn núfẹ náà ó sì yẹ kárí àwọn fúlàní àbí so wúrú àwọn nǹkan báyìí jágbajàgba ni pé gbogbo wúrú àwọn ẹrú àwọn àsọ̀bíyà báyìí ẹ̀mọ́ ìjà bá dé nú ẹ̀sìn tàbí àwọn ìjọ tiwa àwọn èèyàn bá dé wípé àwọn ìjọ tiwa ò tí ì máa wẹ̀ tí àmọ́ pé èèyàn ń ṣe bẹ́ẹ̀ pé àwọn ẹgbẹ́ tiwa ò tí ì máa wẹ̀ àwọn ará àwẹ̀ àwọn nẹ́sàtì àwọn nẹ́sàtì ò tí bẹ̀rẹ̀ àwẹ̀ tiwọn àwọn kọ̀ríbù ò tí bẹ̀rẹ̀ àwọn kọ̀ríbù mú tiwọn lónìí àwọn jáhùrù ò tí bẹ̀rẹ̀ tiwọn kí ni gbogbo orú jágbàjàgbà bá nì oṣù kan náà ni gbogbo wa lágbọ́dọ̀ máa lò ó ti bá ní ìṣó ká gbìyànjú ká dìyàn mú naam alálọ́ba aláṣẹ nígbà tá a bá rúṣù tá aláṣẹ wa aláṣẹ wa láì sí èméjì mẹ́ òun náà ni sultanu Sokoto ìyẹn lè wọ́n máa bí mí léèrè pé báwo ni Sultanu Sokoto ṣe jẹ́ aláṣẹ wa bẹ́ẹ̀ ni àwọn ọ̀nà tá a máa ń gbà ní aláṣẹ ní Islam ó poríṣiríṣi ó ní alimam Ahmad rahimahullahu ta'ala ń sọ fún wa nínú kitabu sunna wọ́n ní ìbátan sàlàyé nípa àwọn tá a máa tẹ̀lé jẹ jihad tí a máa dá tá a máa ti dá fún sọdakọ́t tá a máa kó sọdakọ́ wa fún àti àwọn tó máa tàwálà kismatul fay tó máa pín nǹkan ogun kankan wọ́n wá ní ìgbàtọ́ wọ́n ń sàlàyé wọ́n ń sàlàyé báwo la ṣe ní aláṣẹ ní Islam wọ́n ní ẹni tán ń pè láláṣẹ òun náà ni a mọ̀nìtàmà ẹ̀nàṣù àléhì wà rọ́dù gbogbo ẹnikẹ́ni tí àwọn èèyàn bá pawọ́pọ̀ lé lórí wípé ìwọ láláṣẹ wa tó sì yọnu sí tó wọn ni wọ́n yàn mọ̀nìtàmà ẹ̀nàṣù àléhì wà rọ́dù aláṣẹ ni ọmọ jẹ́ ومن عليهم بالسيف وفي رواية ومن غلبهم بالسيف حتى صار خليفة وسمي أمير المؤمنين àti gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ sí pé àìlíyàhùn bí sèf ó jàjàjà ló borí àwọn èèyàn ló fi jẹ ọ̀gá lé wọn lórí ó jẹ gàba lé wọn lórí pẹ̀lú kọjá ló fi la wọn àyàn wọ́n dà wọn àyànú sí àmọ́ tipátipúùkù ló fi sọ̀rọ̀ àìdólórí lé wọn lórí hatta sọ̀rọ̀ khalifatan ọwọ́ ajá yìí fátó fi di khalifa wà fún mi ya amirul mu'minin táàfin pè ní amirul mu'minin ó ti di amirul lé wa lórí kò tí yẹ bá ń sìn àwọn ọ̀nà tí a máa ń gbà ní àmìrù ni ẹ ó mi pé ọ̀nà tá a máa ń gbà ní àmìrù ó ní pé ìgbà míì ó lè jẹ́ pàwàlà yàn pẹ̀lú ọwọ́ wa pẹ̀lú pẹ̀lú pàwàlà yọ́nú sí ìgbà míì ó lè jẹ́ sí pé òun ló ṣe kíni ló jẹ gàbálé wa lórí tó bá láti di àmìrù ti di àmìrù ni ẹ now tàbá wá fẹ́ yẹ̀yàn ọ̀nà wo lèyàn máa ń gbà yẹ̀yàn nínú Islam kìí ṣe pé àtẹ̀mí àtẹ̀yìn ni wọ́n pè nígbà tó bá fẹ́ yan olórí kò sí nǹkan tó kà wá ń bẹ̀ tó ẹ lómi lè máa rò pé àwọn ọ̀dà nígbà wo lèmi wá yan sùtọ́ọ̀nù Sókótó wọn wọ́n nídìí àwọn nítorí pé tàbá yẹn ìsá bá yẹn olórí ní Islam kò síbi tí wọ́n ti ń pe gbogbo òlú gbogbo mùsùlùmí ayé látàsìkò àwọn sọ̀hábà nígbà tán yẹn olórí kò síbi tá ní pe gbogbo èèyàn wípé àgbàdì gbogbo bá ṣe kí ni òun bá fọwọ́ sí ká tó gbà pé ẹni ẹ ti dé lórí nígbà a bá ti rí àwọn tó rí wọn pé tá a ti rí àwọn tán nímọ̀ nípa ẹ̀sìn tán nímọ̀ nípa àlámọ̀rí tán bá ti lè kóra jọ wọn bá mọ̀ ju méjì mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà lọ tán bá ti lè yan ẹni yìí gbogbo wá ti yàn náà nìyẹn ó ti di àmì ìrùlé wa lórí yẹn eléyìí ni bá ti yan Usman bin Affan radiyallahu anhu kò tí yẹ báyìí sí yìí náà bẹ́ẹ̀ ni wọ́n ṣe yan sultan Sokoto àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n jẹ́ àgbààgbà mùsùlùmí tí wọ́n jẹ́ àgbà wa àgbàfà wa àwọn ni wọ́n fẹnu kò wípé sultan Sokoto òlàláṣẹ mùsùlùmí ìjọba Nàìjíríà náà sì ó sì tẹ̀ ló ń tẹ̀ bẹ́ẹ̀ nítorí pé gbogbo nǹkan tó wá fẹ́ announce nípa mùsùlùmí officially wọ́n announce pé sultan Sokoto sọ wípé àbẹ́ẹ̀kọ́ ni tàbá fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ńsìn ah, ní tí gbọ́mọ̀ wákàkiri pé a ẹ̀dàkùn ṣe ní ìsìnmà wẹlẹ́ ti kà ẹ̀yìn kìíní wẹlẹ́ ti rí ǹjẹ́ wọ́n ti gbé jáde pé sùtọ́n ṣe gbogbo ti kéde ẹjọ́ tá bẹ̀rẹ̀ àwẹ̀ nítorí pé ìjọba gan ẹ̀ńtẹ́gbà ẹ̀pọ̀ lè kéde wa tó jẹ́ olórí àwa mùsùlùmí àwọn kírísẹ̀n lólórí àwa mùsùlùmí náà lólórí tiwa náà òní sultan sokoto òun ló fi jẹ́ sí pé ní gọ́ọ̀mẹ̀ntì ọmọ retí òun ni pé kí ni sultan sokoto sọ nígbà tí sultan sokoto bá tó ànáǹsì pé ká bẹ̀rẹ̀ àwẹ̀ ìgbà yẹn ni nísìnyí ó tó gbé ní nta ó tó gbé níjọba tó gbà wípé olórí àwọn mùsùlùmí ó ti ànáǹsì nìyẹn kò sí yẹba ní sèyí so adẹ̀gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ àyàfi àwọn kọ̀wárìjì nìkan ni ọ̀gbà sultan sokoto ní khalifa ní ọ̀gbà ní olórí mùsùlùmí kò sí iye báyìí nísìnyí so a gbọ́dọ̀ gbà pé olórí mùsùlùmí ni Sùfọ́ọ̀nù Sókótó so a mọ̀ wá retí kí ni nǹkan tí Sùfọ́ọ̀nù Sókótó fẹ́ sọ fún wa kò sí báyìí nísìnyí tá a bá ti ń retí ẹ̀sìn pé mùsùlùmí ń retí yẹn ẹ rí i pé ń jọ ẹnu wo kò á sì á sì ṣọ̀kan níbi ìbẹ̀rẹ̀ àwẹ̀ àti níbi ìtúnu àwẹ̀ kò sọ pé tẹ bá wo bí ọdún méjì mẹ́ta sẹ́yìn nígbà tí gbogbo wa tí à ń ṣe eléyìí tá ń tẹ̀lé eléyìí báyìí tá a tẹ̀lé ẹ rí i pé nǹkan ìyẹn báyìí mú gan. ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tó fi wá lè lágbára torí tẹ́ bá sọ pé a ah, ní kọ̀lífà tí ń gbà tá a wà yìí ń tẹ́ ń sọ fún wa ni pé wàhálà ń bẹ lọ́rùn wa nìyẹn o kò tí báyìí sìn bẹ́ẹ̀mi àti ẹ wà yìí a ní bẹ́yà lọ́rùn bẹ́yà àwa dẹ̀ wà ní bẹ́yà àwa wà ní a ní bẹ́yà lọ́rùn sí sòfọ́nù Sókótó kò tí báyìí sìn èyí òun náà ní àlàyé súnà kí ló fà anábì sallallahu alaihi sọ pé man mata wa laysa fi unuqihi bay'a mata gbogbo ẹnikẹ́ni tó bá fi lè kú tí ò sí bíyà lọ́rùn ẹ̀ ó kúkú jàhìlíyà nìyẹn o ọlọ́run níjà kúkú kíkú o ń dẹ́pẹ̀ ní kú jàhìlíyà ní kó kú lédè rèdè ó kú jágbajàgba ó kú ó aláìmọ̀kan ọlọ́mọjà kú wa ẹ̀ bíyà ń bẹ lọ́rùn wa pé sòtọ́nu sókótó ni ọ̀gá wa ẹlẹ́mí lè wọ́n wò pé àńjẹ́ òun ṣe bíyà kò yí ọ ni kò dìgbà tó ọba tó lọ pa àmì ìrù gbogbo nàìjíríà bá tábà ń lẹ́yọ nígbàtí ànábì sallallahu alaihi wasallam ṣe bẹ́yà fáwọn èèyàn níta ànábì sọ fún wọn ni pé àwọn olórí yín àwọn olórí ìjọ kọ̀ọ̀kan ni kọ́ máa dìde wá ṣe bẹ́yà fún mi nítorí pé bẹ́yà olórí ìjọ kan òun náà ni bẹ́yà àwọn ọmọlẹ́yìn rẹ̀ hadithun sahih mukharrajun fi sahihayn wọ́n wà ní sahihan bẹ́yà olórí ìjọ kọ̀ọ̀kan òun náà ni bẹ́yà àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwa nísìnyà ní bẹ́yà lọ́rùn kò sí yẹ báyìí nísìnyí kò torí kò rọrùn bẹ́ẹ̀ sí ní báyìí àwa gbọ́dọ̀ já nǹkan yìí ma tèlé máa tẹ̀lé bẹ́ẹ̀ wípé ìjẹ́sù nǹkan sókótó ti kéde fún àwọn mùsùlùmí wípé ká bẹ̀rẹ̀ àwẹ̀ tàbá ti gbọ́ kéde bẹ́ẹ̀ àwẹ̀ wá gbọ́ dúó òun náà ni ní ṣókí àwọn ọ̀rọ̀ pọ̀ báwo la ṣe ń bẹ̀rẹ̀ kò yẹ báyìí nìsín anabi sallallahu alaihi wasallam sọ pé sumu li ru'yatihi la sumu li ru'yatihi wa aftiru li ru'yatihi wa in ghumma alaykum fakmilu iddata sha'ban thalathina yawman. anabi ni pẹ̀lú rírí oṣù ni wa aftiru li ru'yatihi bákan náà ẹ máa pẹ̀lú rírí oṣù wa in ghumma alaykum tọ́ba tí ẹ̀sùn jọba wa bo oṣù tẹ́ ẹ̀ wá rí ẹ oṣù títí ẹ̀ rí nítorí pẹ́ sí jóbo fa akmilu iddata sha'ban thalathina yawma anabi ní ẹ̀ka òǹkà oṣù sha'ban kó pé tààtì tẹ́ bá ti lè kà á tó bá ti lè pé ọgbọ̀n tá a bá róṣù ní twenty nine tá a bá ti lè kà á tó bá ti lè pé ọgbọ̀n báyìí so ọtọmọdé ọjọ́ kejì rẹ̀ òun la bẹ̀rẹ̀ àwẹ̀ so insha Allah torí ọjọ́ ti lọ gan so wọ́n ti fún mi ní àsìkò pé àsìkò ti tó mo rò pé lè báyìí náà ní ṣókí so ó ti jẹ́ ìtànmọ́lẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ láti mọ̀ nípa bí a ṣe ń bẹ̀rẹ̀ oṣù náà nínú àwọn nǹkan tí mo rò pé àlàyé ó dé bẹ́ẹ̀ náà ni wọ́n rán mi létí so sọ pé nǹkan yìí nǹkan tó pàwọn àpáwọn padà yẹjú fún wa dáadáa ni nínú àwẹ̀ àti lásìkò tí a bá ń so àwọn oríṣiríṣi wáàsí lápadà gbọ́ ó ṣe ṣe ká gbọ́ lórí rédíò ó ṣe ṣe ká gbọ́ láwọn wáàsí bàbá káàkiri káàkiri so ó ní pé likulli baladin ru'yatuhum ìlú kọ̀ọ̀kan ló ní rúìyà tiẹ̀ kí làgbọ́yé rẹ̀ pé ìlú kọ̀ọ̀kan ló ní rúìyà rẹ̀ ẹni pé ìlú kọ̀ọ̀kan ló gbọ́dọ̀ tiẹ̀ tí nǹkan tá ń sọ fún wa ni wípé nílọrin sìn oṣù tí wá yàtọ̀ fún àwọn oṣù ara ẹ̀yẹ ń kọrin tí ẹ̀ka tán sọ fún wa ni pé ó yàtọ̀ fún tàwọn ará ọ̀tẹ́ ṣé báládùkẹ́ làwọn náà ṣe tán sọ fún wa ni pé ó yàtọ̀ fún tàwọn ará ọ̀fà pé àwọn ọ̀fà gbọ́dọ̀ rí tiwọn àwọn òkè yìí gbọ́dọ̀ rí oṣù wádìí mélòó kéèjì nǹkan tó ń sọ nìyẹn pé likulli baladin ru'yatuhum òun ni àwọn ibi tó bá jẹ́ sí pé a ní a ní ikhtilafu al-matali' ìyẹn ni pé yíyọ oṣù wa yàtọ̀tọ̀ síra wọn àwọn ìlú kan bẹ nísìnyí tó yẹ sí pé kódà nígbà báwa sí wà lálẹ́ yìí ọ̀sán làwọn wà báyìí alẹ́ alẹ́ ọjọ́ kẹlà wà báyìí àwọn ti wà ní ọ̀sán ọjọ́ kejì báwa sí wà lálẹ́ yìí nílùú mi àwọn wà láàárọ̀ báyìí àwọn tẹ̀tẹ̀ ìlú mi báyìí wọ́n ń jí báyìí ni tẹ́lẹ̀ ń jí pé àwọn ń kíra wọn káàárọ̀ báyìí kò sí yẹ báyìí sí irú àwọn ìlú báyẹn tó yẹ sí pé a ní búrẹ́dùl masáfà yẹn ni pé a ní ìrìn àjò tó dínà láàrin wa pẹ̀lú wọn irú àwọn ìlú báyìí tí ìṣẹ̀láfùl mọ̀tọ́lú ẹ̀ tó ẹ́ pé ibi tí oṣù wa ti ń yọ yàtọ̀tọ̀ síra wọn ìjọ́ ti ń yọ yàtọ̀tọ̀ síra wọn irú àwọn ìlú báyìí ni wọ́n ń sọ wípé òun kálukú ní irú ìyà tiẹ̀ lọ́tọ̀ gẹ́gẹ́ bí sáàmù ṣe jìnà sí màdínà lásìkò nì kò tí yẹba ìjọ pé àwọn ará sáàmù ń gbà yẹn tán bá rí oṣù wọ́n ṣe kíni wọ́n tunu pẹ̀lú oṣù wọn táwọn ará màdínà lè kò sí ìbáyé sí so táwa náà bá ríru àwọn ìlú tó jìnà bá nì tó jìnà gan kódà gan àwọn àfáà gan ọ̀fẹ́ karu Saudi Arabia sírú ìlú ta lè pè ní taníkì láfùlùmọ̀tọ́ lè pẹ̀lú ẹ̀ àwọn míì kà sí o bẹ̀tẹ̀ àwọn míì ọ̀ka sí pé òkè kí ni ìyàtọ̀ sí ń bẹ láàrin àwọn àtàwọn Saudi Arabia two hours péré ni àwọn fi wákàtí méjì ṣáájú wa ó tó ní pé táwọn bá rí oṣù wákàtí méjì nígbà táwọn bá róṣù làwó tó rí ní báyìí ẹ̀tí ọ̀nà sáà ń sìn so torí pé wákàtí méjì táwọn bá ti bọ́nú ọjọ́ mi làwọn máa tẹ̀lé wọn ṣé bá ní sìn àwọn àfáà mi ò karú Saudi Arabia kan gan kún ìlú tí wọ́n ti lè róṣù táwa ara Nàìjíríà wa takú pé a lè lò bẹ́tà rí náà àfáà pé wọ́n kàkún bẹ́ẹ̀ ala kulli hal òun pé ẹni táwa ńlá ti tẹ̀lé ta ńlá ti ṣe kíní òun náà ní kíní o ẹ jẹ́ ká gbìyànjú ká tẹ̀lé nǹkan tí sòtọ́nù sókútó bá ti sọ kò tí yẹ bá ń sìn so alhamdulillah nínú nǹkan tí ọlọ́wọ́ bá ní kẹlẹ́dẹ̀ tó tanú wa lé lórí àjọ pé wọ́n mójútó ọ̀rọ̀ oṣù dáadáa wàláhì wọ́n mójútó gbogbo ẹnikẹ́ni tó bá láǹfààní àti ṣèwádìí nípa rẹ̀ ẹ̀rí wípé wọ́n mójútó dáadáa kò tí ìbá ń sẹ́ lẹ́nu jọ́ bí àwọn ẹbí mélòó kan tí mo kà yí àti iléyà bí mélòó kan yìí ẹ̀rí pé kódà ọjọ́ kan náà làwọn àti Saudi jábàjọ́ ń bẹ̀rẹ̀ àwẹ̀ ládẹ́jọ́ ń túnú àwẹ̀ ẹni tó bá ṣàkíyèsí dáadáa àwẹ̀ bí mẹ́ta sẹ́yìn látara wípé nítorí pé ní ọdún kan bẹ tó dàrú gan bí ìdórin ó dàrú làwọn aláṣẹ tó ti pera wọn sí wọ́n ti pàkíyèsí ara wọn àwọn àfáà tó dẹ̀ súnmọ́ wọn ti sẹ́ lórí wọn ń gbà yẹn gan kọ́lọ̀bà lè kẹ́kọ́ bá ọ̀sán gba àwọn àfáà wọn lẹ́sàn anínú wọn náà tó jẹ́ anínú ọmọ Ìlọrin náà tó jẹ́ ajojú aṣojú wa ń bẹ̀ Dr. Abdulrazak Abdulmajid Alaro kò tí ì báyìí sìn nínú àwọn aṣojú wa nínú ọmọ Ìlọrin tó wà nínú àwọn àgbàfà Nàìjíríà àbí ẹ̀kọ́ ni tó yẹ pé wọ́n ń ṣe àwọn iṣẹ́ wọ̀nyí abẹ́lọ́ba kọ́lọ̀ mọ́kùnrin wọn pa kọ́lọ̀bà lè kẹ́kọ́ kún wọn lọ́wọ́ kọ́lọ̀bà kó ṣe àlékún ìdúróṣinṣin wọn lórí Islam àti lórí sunna la ilaha illallah so àbá súnà ni àwọn ọmọ wọn sí àwọn ọmọ wọn sí kèfèrí o gbàtórí wọn dàrú tó ṣe bá ń sìn yìí so káwa máa pe olóyìn àbáwọn ní kèfèrí àwọn ìjọba Saudi gan ọmọ wọn sí kèfèrí <laughs> làwọn wa ń gbà tó yìí ní ọ̀dàrú oye bá ní sìn níwà ọlọ́ọ̀mọ jẹ láyé tèmi èmi kọ́hún ẹ ti mọ àwọn tí máa ń perú báwọn ní kèfèrí ẹ ti mọ àwọn jàbátá nìyẹn torí àwọn òlà àwọn òlẹ́nì kankan tán gbà láàfà àfi jàbàtà nìkan gbogbo ẹnikẹ́ni tó bá tún ti lè fẹ́ fẹ́ jàbàtà ṣe fàfà báyìí wọ́n lè lẹ́fàṣẹ́ ní tí ò ṣe ní dìde tí so ọlọ́run bó sànù wa so alásojú wọn àánà alásojú wa láti lọ rí bí báyìí tó jẹ́ pé wọ́n súnmọ́ àwọn aláṣẹ yìí tẹ́lẹ̀ ń ṣe kéde o tẹ́lẹ̀ ń ṣiṣẹ́ lórí àwọn kìnìún wọ̀nyí tọ́lọ̀ ń dẹ̀ ń ní tọ́lọ̀ ń dẹ̀ ń fún wọn ṣe àbẹ́ẹ̀kọ́ ni báwo ni Jaiz Bank báwo ni yóò ṣe báwo ni yóò ṣe fìdí múlẹ̀ àti pé báwo ni wọ́n ṣe máa lo òfin ṣẹ̀ríà so láti máa fi darí ètò báǹkì náà níwọ̀n bá bí ọlọ́wọ́n bá lékẹ́lá ti fún wọn ní gbìyànjú mọ́ so wọ́n dẹ̀ ṣe alhamdulillah kọ́nà bá lékẹ́lá kí wọ́n rán mi ní gbogbo eléyìí o sẹ́mi pé mò ń sọ àwọn tí wọ́n sọ o wọ́n àti rán mi so kí ti pa wọn ni wọ́n ń sọ ohun tí wọ́n ṣe àwa láàárí tàdẹ̀ ní láti appreciate ní tẹ́tàwọn àfà wa ń ṣe ṣùgbọ́n ọba nìkan kọ́ mọ́pin wọn pa sí ibà nísìn gbogbo ẹnikẹ́ni tí ọlọ́wọ́ bá ó nìkan ga tí ó dẹrù pohun tó ń lọ́ ọmọ sàǹfààní fún Islam abẹ́rẹ́ ọba kọ́lọ̀mọ́ gbé wọn ga kọ́lọ̀mọ́ rẹ̀ wọ́n lẹ̀ láìláì kọ́lọ̀mọ́ fà wọ́n sẹ́yìn gbogbo ẹni tí ó ga tí ó débẹ̀ tí ó máa dàbẹ̀rú ọlọ́mọdé ọ̀gá láíláí bọ́ ọlọ́mọ wa bá pé yọ ga ọlọ́mọ wa yí lọ́kàn padà kó tó débẹ̀ kó ti dẹni rè nígbà tí ọba ga tí ọba débẹ̀ kọ́lọ́n kó ti yí padà sí dáadáa tó ara wọn kùndárù náà tí wọ́n lè ga débẹ̀ tó wà débẹ̀ tó ní Buhari ọ̀jẹ́ nkankan <laughs> tó débẹ̀ tó ní gẹ́ni ẹ̀wọ́n da wọn mọ́ lóhùn tàkùwáwo ní bẹ́ nínú wọn gbà tàkùwáwo ní sòrò àwọn báwọn nì pé báwọn tí wọ́n ti ẹ̀ kéwú tẹ́lẹ̀ fi débẹ̀ náà wọ́n kọ́kọ́ kéwú tẹ́lẹ̀ fi débẹ̀ tó bá para lọ lọ kéwú torí kètí ìjù tó bá para lọ bẹ̀ nígbà tó bá wàrà fi débẹ̀ kọ́ ló ń jẹ́ kó ni wọ́n ti pé kí kéwú ti ṣiṣẹ́ lára wọn. la ilaha illallah subhanaka alhamdik ashhadu an la ilaha ant astaghfiruka wa atubu ilaik naam okay